وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa olùfinimọ̀nà wa anabiwa muhammadu sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run aláàrán wá sí gbogbo ilé ayé láti wá jẹ́ ìmọ̀nà fún wa àbẹ̀lọ́run kọ́lọ́run kọ́ sàré fún ìdí àtẹ̀kẹ́ fún àwọn ará ilé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàábí anábì ìkí ọlọ́run àti ọlọ́run kọ́ máa bọ̀ títí tí ó fi wá kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ تراتي عنك إمام متن الرسالة للإمام ابن أبي زيد القيرواني رحمه الله وانت تواجه عبر باب ولا كجي قال رحمه الله باب ما يجب منه الوضوء والغسل الوضوء يجب لما يخرج من أحد المخرجين من بول أو غائط أو ريح أو لما يخرج من الذكر من مذي ما غسل الذكر كله منه وهو ماء أبيض رقيق يخرج عند اللذة بالانعاز عند الملاعبة أو التذكر وأما الودي فهو ماء أبيض خائر يخرج في إثر البول يجب منه ما يجب من البول وأما المني فهو الماء الدافق الذي يخرج عند اللذة الكبرى بالجماع رائحته كرائحة الطلع وماء المرأة ماء رقيق أصفر يجب منه الطهر فيجب من هذا طهر جميع الجسد كما يجب من دور الحيض وأما دم الاستحاضة فيجب الوضوء ويستحب لها ولثلث البول أن يتوضأ أن يتوضأ لكل صلاة ẹ̀yin ẹrúsàn ọlọ́run ọba ojú ọ̀nà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ yìí nínú àwọn gẹ́gẹ́ bí bàbá wa ti sọ ní bóyá lánàá àdìjẹ ta pípé àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn ọkùnrin àbí obìnrin ní àgbà ní àbí ọmọdé ó nídìí kí amúnukà tí fàǹṣe so ojú ọ̀nà yìí ó ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run tó lára kó máa bá ó sọ wípé ìfáàkó aṣọ láti àṣòhóòrò وتحريمها التكبير وتحليلها التسليم wípé ìran tá à ń kí tó ń ṣe ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́tara rẹ̀ kó máa bá sọ fún wa wípé ní òun náà nìyí tó kàn fájú ní gbogbo nǹkan tá à ń ṣe lẹ́yìn ìrun kíkí ọwá ní nǹkan mẹ́ta ni lórọ̀ ọmọ téèyàn gbọ́dọ̀ mọ̀ àkọ́kọ́ òun náà ni àtòhó ìmára ìmára àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àtẹ̀kìbíru lẹ́yìn tá a mẹ́ra tó ta wá fẹ́ bẹ̀rẹ̀ ìrun ìkábára ìtànpè ní kábàárà náà òun náà tún ní àlàyé tó pọ̀ ní ìtàpadà máa kà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ falẹ́nubà tàlàkì ara ẹlẹ́ẹ̀kẹta àtẹ̀sílímù bóò láti máa sálámà oṣù ọlọ́run ọba ìkẹ́lọ̀ ọ̀gá kó máa bá ọ̀nà mẹ́ta tó pín irun sí ni àwárí pé àkọ́kọ́ àtòhóòrù ìmára òun náà wá gún ó pọ̀ tàbí gbọ́dọ̀ mójútó púpọ̀ áyà méjì ń bẹ áyà Kùránì tó sọ nípa ìmára pọ̀ náà Kùránì àmọ́ méjì àwọn àfàmọ́ sábà tọ́ka sí púpọ̀ táyà alákọ̀ọ́kọ́ òun náà ní tó wà ní Suratul Ma'idah ìlú Quran chapter eh, five verse number six Quran oríkà oríkà oríkà àrùn orí ẹlẹ́ẹ̀ka àrùn ááyà ẹlẹ́ẹ̀kẹfà bákan náà òun ní Quran orí ẹlẹ́ẹ̀kẹrin ááyà forty three ogójì àti mẹ́ta nínú sọ́tọ̀lù máìdá olówó wọ́n sọ wípé ní ayọ́ lẹ́fẹ́ ní àmànù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdákùnsù mẹ́rọ sọ láti tẹ́ bá fẹ́ lọ kírun fáksùlù ojú àkún ẹwẹ́ ojú yín ìnípẹ́ ẹbọ́jú ẹsàlùwàlá ìdílá àti bẹ̀rẹ̀ àlùwàlá nù ìbọ́jú fáksùlù ojú àkún wà ìdí àkún yẹlùmọ̀ àwọn pípẹ́ ẹ̀sì fọ ẹwẹ́ apá yín láti ọwọ́ títí dé òkè ìbọn ìpè yíyan bá sàlùwàlá yóò kọ́fà ìbọn rẹ̀ dé òkè ìbọn yóò wọnú abọ́dù ìyáyọ lèzínà ìràhàmkùnmọ̀nà ìyáyọ lèzínà àmì ìràkúntì ìlà fáksù lóòjú àkùn àìdí àkùn ìlà mọ̀rọ̀bìkì wọ́n mú sàkọ́ bí ọ̀rọ̀ oṣù fún ẹsẹ̀ pàórí yìí wà àrùjúlàkùn àì wà sílú àrùjúlàkùn ẹfẹsẹ̀ yìí dé òkè kókósẹ̀ wàhín kúntùm júnúbà fàtọ́hàrù àmọ́ ẹni tó bá ní jẹ́nẹ́bà fóun tó sàlùwàlá ìkọ̀kọ́ wẹ̀rẹ̀ jẹ́nẹ́bà náà kéré nù bákan náà ní ìdájọ́ tó wà fún haibọ̀ bákan náà ní ìdájọ́ tó wà fún nípa ẹni tó bá ní kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí fàtọ́hàrù yóò kọ̀kọ́ wẹ̀ náà wàhín kúntùm mẹ́rúbọ́ ẹni tó bá wá sí ń sàárẹ̀ àwọn àlẹ́ sáfàrí àbọ̀wà lórí ìrìn àjò àwùjá àhàdúnmí ọ̀rọ̀ ipi àbẹ́yàn ó ṣègbàṣẹ̀ ní àbótọ̀ áwùlà àmọ́sùnmọ́ nìsá àbí èèyàn súnmọ́ obìnrin pàlámtẹ́jìdú máa bíyàn bá wá rí omi fátàyẹ́màmú ó wá kan àlùwalẹ̀ ilé pẹ̀ fátàyẹ́màmú sọ̀rọ̀ ẹ̀yìn dán pàyìbà ẹwà sọ́fẹ́sì ilẹ̀ tó dáa kò padà dá káyé pa lọ bóyá pọ̀ ọ́nú ilé bá sọ ọ́nú mọ́sálásì ìbá àjẹ́ orí rọ́ọ̀gì ìbá àjẹ́ orí táìsì kò síbi tá a ti lè ṣe táyà mọ́mú tá a ní ìtòrinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ fátàyà màmú sa'idan tayyiba hamsa obi òjò ìkún ọlọ́kan padà sí àlùwàlá ẹ̀fọ́ ojú oyin tẹ́ bá ń ṣe táyà mọ́mú wà àdíyàkùn àti ọwọ́ yín máa yòrí ìdòlọ́wọ̀ yẹ jáde àlékún ní àwàjẹ́ ọlọ́run fẹ́ nira fún wa ọlọ́run fẹ́ nira fún wa wà láti ní yòrí ìdòlè ikọ̀ àjọ ọkùn ọlọ́run bá kàn fẹ́ ti orí báyìí ó fẹ́ fọ̀ wá máa mú mi ní máa mú ni àá lọ́kàn á sì máa ní ara wọ́n lè fi máa àlékún wọ́n láti ìfọ̀yọ́rọ̀ fún ìfọ̀yọ́rọ̀ fún ìfọ̀yọ́rọ̀ fún ní àmọ̀ kọ́lọ́kọ́ lè bá gbé fún àwọn ìbá pé ìdára rẹ̀ fún wa láàyè fún tẹ̀síkòrò táyé bá dúpẹ́ orí ọlọ́run ọba so ayé àkọ́kọ́ ayé àkejì náà ọ̀ náà á padà máa rí àwọn àlàyé rẹ̀ nínú sábàǹkà àwọn afáwa pé ìmọ̀ra sí méjì fani ọlọ́run bá sọ fún ṣe ọlọ́run bá nínú sóràtò muzamil yáyà muzamil kúnfà yáyà mudafir kúnfà ànfir wà rọ́bà kàkẹ́bìr wọ́n sì yá bá kàfà fọ́ọ̀hìn ọ̀rọ̀ òjì zàfà jù wà láyà tẹ̀mínú tẹ̀sítẹ̀kìrì olùwàwọ̀sọ níbi àwọn ìpẹ́ni wọ́n sì yá lákàfà ọ̀fàfà hìrò ọlọ́run ń pa nẹ́sàn sọ́nà lábẹ́ ìpẹ́ni ó má ara rẹ̀ ó sì má aṣọ rẹ̀ mùmíní èyí dọ̀tí mùmíní máa ń mọ́ni ó bá sàkọ̀ kan nìyá bá ní kó má èyí máa yọ sọ àbá sàlẹ́yìn fún wa pé ẹlòmíì pé yóò sàmà yọ sọ níbi ọ̀gá àní ò dá ó dá kẹ́yìn wàá má bìnrin má sọ̀rọ̀ bí ká fàhádìí tọ́wọ́ bá fi kéńkéń ju kọ́nà mọ́ orí àpẹẹrẹ ìdẹ̀ra lára èèyàn ó dà àwọn ìlànà alákan méjì mẹ́ta tọ̀ àwọn akọ́wọ̀ sí ní ìtí ó fi dákẹ́ ẹ̀rin ohun tí ó fi dákẹ́ àánú kó fún ẹ tí ò tíì ní tí wà náà dá aṣọ ni so ìmára ara wa ìmára ọkàn méjèèjì òní ìkòrá nípa wá látẹ̀rẹ̀ ọkàn ọkọ̀ mọ́ ẹ̀rẹ̀ fún àwọn ọmọ ọjọ́ pé bí ìyẹn bá kéwú bó ṣe kìíní kan bó kéwú bó kí mi ti láyé bó kírun tó ju sáwọ lọ bí ò bá mú àkẹ́sìn bàbá náà sọ níjẹ̀rẹ̀ gbẹ́jọ́ àlàní sọ kọjá tí ò bá mú àkẹ́sìn rẹ̀ sòyé kòkó sí ìmára ọkàn àkọ́kọ́ kó tó àkàn ìmára ara àkéèsì alákọ̀ọ́kọ́ mi àkéèsì ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá kan ìjẹ̀mọ́ tẹ́rọ̀ ọ̀rọ̀ mara ó wá ó àṣà Yorùbá òní kó tó bẹ́ẹ̀ kó tó tó bẹ́ẹ̀ náà náà fi sáàpè ní wípé àwọn fún ara wa àtọkùnrin àti obìnrin ká mójútó ọ̀rọ̀ ìmára pàápàá jùlọ ìtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń tọ̀ wọn èyí kíyèsí náà wọn kàtà àmójútó ibi tá a ti tọ̀ ààyè ibi tá a ti tọ̀ àgọ́dọ̀ tọ̀ níbi tí tábà ń tọ̀ tí tó tún máa tàṣíwálà kákíyèsí àgọ́dọ̀ tọ̀ nítorí pé tábà ń tọ̀ ìtọ́ máa tàṣíwálà kákíyèsí àtọkùnrin wa àtobìnrin wa pàápàá jùlọ àwọn obìnrin wa sàn pé ẹ̀bẹ̀rẹ̀ kálukú ṣe ń tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bí bá wá tọ̀ tán àtọkùnrin àtobìnrin kárí wípé ní afọ ibẹ̀ dáadáa a jẹ́ kí omi ká fi fọ ibi tó bá ta sí lára wa àbáṣọ wa bákan náà àwọn ọmọ wa nílò àti pàtàkì jù ẹ̀dá kù àwọn ọmọ wa àwọn ìyá wa tó máa ń gbé ọmọ lọ́wọ́ ọlọ́ba ọlọ́wọ́ ṣe gbọ́n ọlọ́wọ́ alálùbáríkà àwa láàmà mójútó ìgbẹ́ wọn àti ìtọ́ wọn àwọn tó bá ti di pé àwọn àmì ọba tí wọ́n ń rìn wọ́n ń rìn wọ́n ń lọ wọ́n ń bọ̀ ká tírèyìn wọn dáadáa lórí pé tẹ́ bá ti tọ̀ àbí tẹ́ bá ti sáńbà tẹ́ bá ti tàbí tẹ́ bá ti yàgbẹ́ máa sáńbà ẹ jẹ́ wọn dáadáa lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀rí pé tá ń rìn lọ àárẹ̀ ọmọ mi tó ti ó ti kúrà ó ti kú ní ó ti kú lọ́mọwọ́ dáadáa ni wọ́n bá ń tọ̀ ẹ̀mí rí kẹ́lò ní ògbàgbé àbí kó ti ẹ̀gbẹ́ nǹkan tí ó fi sáńbà ẹ ká láti àárọ̀ yìí lọ ojúṣe ní kọ̀ọ̀kan wa ni o àti bàbá àti ìyá ọlọ́ọ̀bì wa gbogbo ọmọ tán bá ti ń lè sọ ẹni tó bá ti pọ̀ ọmọ ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún títí lókè àwọn ọmọ táwọn ń gbé lọ ti ń gbé lọ skul táwọn ti ń lọ skul láti wọ kọ́rẹ́ẹ̀tì láti wọ nursery primary school tó ojúṣe tá a ti mú wọn lọ bẹ̀rùn àkọ́kọ́ kàmọ́gbàgbé ẹ̀ ní pé ìmára wọn ìtọ́ wọn ṣe pàtàkì ìgbẹ́ wọn ṣe pàtàkì kẹ́jẹ́ ká yé wọn pé ní ọ̀gbọ́dọ̀ sọ láì ló sọ́ọ̀tì sábà lọ́wọ́ àkọ́kọ́ ni wípé àwọn yìí dẹ́mọ̀ nínú ẹ̀kọ́ ni wípé báńbá lè kí ọ̀run ká máa mú àwọn ọmọ wa lọ́wọ́ káàdì mójútó wọn káwọn máa dàmú mọ́tálásí o àwọn tó wá ń bọ̀ mọ́tálásí yóò jòkó lẹ̀ mọ́tálásí yóò fara ro àwọn èèyàn ní mọ́sálásí so bí ò bá tábà tó bá tọ̀ tàbí yàgbẹ́ tí ò tábà á rí i pé ní yóò máa dẹ́ ẹ̀gbẹ́ sí mọ́sálásí àwọn táàjọ ń kírun náà tó bá fara aṣọ tiẹ̀ kan aṣọ ru ọmọ bẹ́ẹ̀ àtàǹtì gbàgbé rẹ ọmọ mi sọ pé bọ́dà ìṣòkòtò àgbẹ̀wò tó wọ̀ gan yóò tutù ìyọ̀n onímọ̀ bóyá omi tó ti sàlùwàlá ni bóyá ti ti ìtọ̀ ni tó káràǹkà kí èso lè dáadáa dáadáa ó ṣe ọlọ́run ọba èkí ọlọ́run tọ́lá rẹ̀ kó ọ bá ó ń lọ níjọ́ kan wọ́n lọ kọjá lára tààrí kan wọ́n sọ wípé ní ìwádìí ọ̀la ìpè ó sọ̀rọ̀ àyàn ó ọ̀rọ̀ àyàn àwọn ti ń tẹ̀lé ó tún gbé ẹlẹ́ẹ̀kejì ó àwọn sàábé ní pé yá Rasulullah sallallahu alaihi wasallam ilé òjíṣẹ́ ọlọ́run ọba ọkọ̀ jáde ibi sàárẹ̀ àkọ́kọ́ kan ní pé ah, ó padà ó di ó tó bẹ́ẹ̀ ọ̀nà àyàn ní kó rí bẹ́ẹ̀ ọtún kọjá ń di ẹlẹ́ẹ̀kejì ọnípọ̀nà yẹn nìkan kí ní ń rí bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run ọba sallallahu alaihi wasallam tẹ̀sán yìí pé ní nínú suratul Kafi ákèrò áyà sọ́rọ̀ wa sọ fún àdájọ́ kó wí fún wa sallallahu alaihi wasallam èmi àti yín bákan náà ni wọ́n bára ní ní agbára lẹ́yìn náà bọ́lá wọn bá ṣe dá mi ló dé yìí náà bó ṣe dé yìí náà ló dé mi náà abára làwa méjèèjì àmọ́ ìyàtọ̀ ni wípé ní yóò há ìlàyà èmi ń gba wá yìí ó ń ṣe ọlọ́run bá ń gba wá yìí kò sẹ́ni kan sọmọlé àníṣàn lọ́wọ́ àlàsálà ń gba wá yìí kódà bá fèsì bí kò ọjọ́ lọ́ta aláàánú kó ti jọ́ ọ̀dà àwọn àgbóná kó ti bí tó ní ìsìlámù òun náà gba wá ẹnìkan kan orí nǹkan kan àjọ orí kankan náà ní ojú ojú ara wa lọ ànábì sọlá ní sọlá ló yàtọ̀ òun rí nǹkan táwò rí ní sì ń gbọ́n táwò lè gbọ́ láéláé ó sì débi pípa ara wa ní kankan wò lè dé ànábì sọlá sọlá mú débẹ̀ ó tún bọ̀ tò nípa lẹ́gbẹ́ ní ìmọ̀ ń rí táwò lè rí wọ́n jọ́ lọ́nà àtàntà dé òun nìkan náà ní ẹni tó tọ́kọ̀tọ̀ ẹ̀fọ́ ojú lọ lẹ́yìn ẹni gbogbo tó pè rọ́ nìyí wọ́n wá fi pé kí ní wájà bá ti kí ní wájà bá ti wọ́n ní pé ẹ̀rí sàárì àkọ́kọ́ tán àkọ́kọ́ kàn pé àwọn méjèèjì àwọn méjèèjì sáà ń sàárì ò tí wọ́n ń fi ìyá jẹun lọ́wọ́lọ́wọ́ àti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn sọ̀rọ̀láwà lè tí wọ́n ń fi ìyá jẹun lọ́wọ́ wọ́n ní pé àwọn ọmọ aláyọ̀ àgbàbá ní mẹ́rẹ̀kẹ̀bí rọ̀ kí àmọ́ ẹ̀ńdà lọ́wọ́ yà àbím lọ́dọ̀ ọlọ́run bá ẹ̀ṣẹ̀ ńlá ni ó ń ṣọlọ́ ni pé a máa àdóhùn mọ́ ìkánú àméjèèjì tá a gbà kọjá wọn káàna láàyè sẹ́dìrí ó nínú ìbáwò yìí ẹ̀ṣẹ̀ tó ń dánù pé bó bá tọ̀ kì í mára dáadáa bó bá mára kò ní í sá fi jókòó máa wọ̀ káàna láàyè sẹ́dìrí ó àdúgbò sọ ọkùnrin pé lẹ́yìn sẹ́ńjì wò wọ́n yà pé lọ́sọ pé lẹ́yìn sẹ́ńjì but láyẹ̀ sẹ̀dìrí kò kì í kọ̀m̀plíìtì ìtàmbà rẹ̀ ẹ̀rẹ́fẹ̀wòdì lárúbáwá láyẹ̀ sẹ́ńjì kì í tábà but láyẹ̀ sẹ́dìrí ó ń tábà àmọ́ kì í tábà dáadáa láyẹ̀ sẹ́dìrí ní ìnáwó kì í tábà dáadáa náà ń fi àjẹ ẹ̀rẹ́fẹ̀wòdì tí ní ìkànnì kánà láyé sàdérí ó nàìjíríà ohun èyí sábà dáadáa amasa ní ẹlẹ́ẹ̀kejì kánà yẹn ṣí bẹ́ẹ̀nà náà sí bìnnà mímà iṣẹ́ tí ẹ ní gbọ́ ìsọ̀mù gbọ́ ìsọ̀mù bí ó lọ bá àpá ustaz ẹ̀rí ustaz lánàá tẹ̀ kọjá tẹ̀ kọjá tàwọn àwọn ènìyàn báyìí nígbà ìyàgbó nílò ọ̀pọ̀ wọ́n tó kọ̀ lọ́dọ̀ àwọn afá tó lọ́gbà òṣàlù jágbé o ẹ̀rí àfá àti kárí máa ń tí sọ̀kòtò rẹ̀ ibà ìlọ́mọ́tà láti hùn à kò sí bàtà ẹ̀ kọjá láyé tí sàmà wọ̀ yìí máa ní abẹ́ àṣẹ ni lájá mi náà mi ò kan ti ni o. ẹ̀yà kọ́dà pẹ́lẹ̀ ẹ̀gbọ́ àmà àwọn àhà pàtàkì ẹ̀yẹ́ ṣì na mi ní tẹ̀lé jẹ̀nu wọn náà ń pè so ìǹso iwájú pọ̀ mọ́ ìpàpọ̀ kó dá o àwọn méjì ń ṣe ọlọ́run ọmọ náà sádákọ́ náà dé fún ìkànnù ìkànnù kí ẹ máa sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò dáa gbogbo àwọn ọmọ ayá wa táà ń ṣe òṣèlú lọ́wọ́ pọ̀ sọ́dọ̀ àwọn olóṣèlú àwọn olóṣèlú wọ́n máa gbẹ́kòtò ara wọn kalẹ̀ wọ́n ti máa dáhùn sáyé lọ́wọ́ nígbà ìwà àwọn olóṣèlú nù ààrẹ àwọn olóṣèlú irọ́ ní àwọn olóṣèlú ní èké àwọn olóṣèlú ní jìbìtì òun kúrò àìlú tó máa tó pa ó tó máa fi ń tẹ̀yàn nípa ìgbàgbọ́ tó kú lóṣèlú kan fèlò lórí ẹ̀rẹ́pẹ̀yìn mọ́ ya ó da káfíńsì ló ẹ̀pá sọ́njẹ́ òní ẹja ṣe àmọ́ àfọ̀mọ́ ìkọ́ tá a bá ṣe àwọn kan àwọn tá a ní òdá náà ló máa àmọ́ ẹ̀ fàámà àdúgbò fàkànà láàyè tó dérò kì í sábà dáadáa tó jẹ́ ká ra wa ká mójú tó àwọn ọmọ wa àwọn ọmọ ẹ̀dá àpẹjá ká mójú tó wọn àwọn ọmọ náà ẹni bọ̀dọ̀ tó náà báyìí sì ni mọ àyè gbé tí òfin sábà àpẹyíká náà máa sábà dáadáa lọ́wọ́ gbà lẹ́sẹ̀ fún wa. so àtòhóòrò ìmára ina ta pè ní asòhóró bí bọ́mìnì sọ sọ́wọ́ tó wà ní eh, sòhóró nínú kó jẹ́ bọ́mà ní àbí kó jẹ́ fatiha tẹ tó bá jẹ́ bọ́mà iṣẹ́ ìmára gangan nù ìwẹ̀ ama omi tá a fi ń wẹ̀ òní à ń pè ní asòhóró ni pé ní abáfẹ́ sọ yìí lọ́wọ́ ní ìsìn ni pé ní bá ń gbé omi ìwẹ̀ dáwọ̀ ni pé ní nàwé ní asòhóró à ń gbé omi ìwẹ̀ mi kò sí àwọn ọmọ pé nàwé ní àfòhóró ẹni táwọn ìwọ̀n ní gbọ́ yé pé bá ń gbé ìwẹ̀ níwò sọ́bọ̀ gbé ìwẹ̀ tó èyí tó lè náà àwọn àpọ̀ ní èdè lágbára ni pé àpò àlèfọ́ àlèfàtà òní táwọn fi ń wẹ̀ lè gbọ́mọ̀ ìjẹta ń ṣe àti rí àwọn míì wọ́n ti nù ọ́pọ́sìtì ni pé tòhóró ní omi pàhóró ní ìjẹta ń ṣe ìkíníkì tá ṣe àwọn àpá àti àlàyé tó ká lè bá a mọ ìtumọ̀ bọ́ ìtòrin ilẹ̀ jù ni pé àfàwọ́rù bí fátà òní omi ìdómọ̀ oníṣẹ́ bẹ́ẹ̀ náà ni àlùwàgbò àti àlùwòlò àlùwàlá àlùwòlò oníbàtẹ́ ń sàlùwàlá mọ́ àmọ́ àlùwàgbò bí fátà wáwò omi tá a fi ń ṣe àlùwàlá onáàni tó ìmọ̀ra náà tún wá pé bẹ́ẹ̀ sọ a nípa arákùnrin kúbọ́rọ́ méjọ ìmọ̀ra ìmọ̀ra ńláńlá àti ní pàhárà tó sọgbọ́rọ̀ àti mara méjèèjì ẹlẹ́ẹ̀kẹta ìran ẹlẹ́ẹ̀kẹta òun wá ní ìzálẹ́tù ànàjáta ìgbé ẹ̀gbin fòòlà ìgbé ẹ̀gbin fòòlà pàhárà tó sọgbọ́rọ̀ ìwẹ̀ tó tóbi jù òun náà ní nǹkan mẹ́ta náà ní máa ń fà ní ìmọ̀ jẹ́nàbà kí òun ní jẹ́nàbà la so àtọkùnrin àtobìnrin àwọn ni ọmọ ń dáràn eléyìí bọ́kùnrin ti ń dáná jẹ́nàbà bẹ́ẹ̀ náà lóbìnrin náà ń dáná jẹ́nàbà ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni haibọ̀ yìí obìnrin nìkan ni máa ń ṣe obìnrin tó bá ti dé ipò ìjóbìnrin ipò ìjẹ́ obìnrin yìí ni pé ipò ìṣẹ́ ọ bàlágà gbogbo obìnrin tó bá ti bàlágà nínú àpẹẹrẹ àlàáfíà àlàáfíà ni kóbìnrin ó ṣe haibọ̀ kì í ṣe àrùn wọ́n máa fi ń pè nínú síra yìí ní àdámù fọ̀bẹ́rin that's natural blood ẹ̀jẹ̀ àlàáfíà ni so obìnrin ó rí tóbi bá ti rí tí wọ́n ní pé lọ́lọ́run ò ní kó lárùn nù so ó sì lè jẹ́ obìnrin yìí ìrìn láìka ala tí ó lè bímọ òdì méjì ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní nìfàd ẹ̀jẹ̀ tí obìnrin máa ń rí lẹ́yìn tó bá bímọ tán ìkànnà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni máa ń sọ ìwẹ́ di ọ̀ràn yìí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ìwẹ̀ tó tó jọ́ra yàn má nínú Islam gbogbo yìí tó kù ìwẹ̀ ó dáa ká ṣe súnà ni ká wẹ̀ òkú ká wẹ̀ òkú ìyíwọ̀n ọ̀nà yẹn ni nǹkan ń fa tó tó jọ́ra yàn ọ̀tọ̀ ni kì í ṣe nǹkan bẹ́ẹ̀ ta ta sọ ọ̀nà yẹn ni fún àwọn tí ń bẹ láyé ìpínkù fi ó wẹ̀ ara rẹ̀ àmọ́ ìtọ́ ẹ pé ní tú láti kọ̀ọ̀kan ó wẹ̀ mẹ́ta òní tó kú àwa tó kù láyé ọ̀ràn yàmí fún wa wọ́n fún àwọn ẹgbẹ́ ní eléyìí pé fárúgbọ́n kìfà eu fáwọn tí ń bẹ láyé téèyàn bá wé òkú tẹ́ bá sìn òní pé ẹ̀jẹ̀ òkú o gbogbo ojú ẹ̀ tí ń bẹ ládùúgbò ojú náà lọ́hùn wọ́n gún pẹ̀ fún wọn wọ́n kọ́ ọ́lẹ̀ ìjọ tí lágbájá kú ẹ̀wẹ́ tò ní ẹni kálukú padà lé e dé bá àmọ́ pé wọ́n àpò ìyàjẹ̀ òkú ẹlọ́ọ̀ni fi ẹ̀jẹ̀ òkú bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ bí kéèké rí ẹni tí èsì mùsùlùmí tó bá fẹ́ bọ́ sínú ìsìláàmù tó fẹ́ di mùsùlùmí òun náà ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn bẹ̀rù ó wà lé abẹ́ ọ̀kan lára nǹkan tá a ti sọ tàbátà àwọn kéèké rí wọn èyí nímọ̀ra bọ́n tọ̀ fún ní sáńbà tán yàgbẹ́ àná àwọn àgbàlagbà ọmọ tó ń tọ́ ń àyàgbẹ́ má sáńbà lọ́pọ̀lọpọ̀ gbàgbé yìí wọ́n gbóòórùn lára wọn ibi tọ́lẹ́tù ìgbàlá máa ń lò obìnrin eh, ọkùnrin àtọ́bìnrin máa ń wéwẹ́ jẹ́nàbà wéwẹ́ nífàdì wéwẹ́ haibọ̀ tó tán bá wá fẹ́ di mùsùlùmí wá fẹ́ di mùsùlùmí ṣẹ̀ríà ní pé àlìsì lákọ̀ọ́kọ́ ọjọ́ òun káwọ́kọ́ lọ wẹ̀ náà sòyí tán bá kọ́kọ́ lọ wẹ̀ òun yóò kọ́ba gbogbo etí tí ń bọ̀ iye ọdún tó wọlé wù ti wò lọ láyé ìwẹ̀ káwọn yóò gbé gbogbo ẹ̀ lẹ́yìn lọ́wọ́ sàìsàn pé ní la ilaha illallah muhammadun rasulullah tó bá ti wílé yìí ó ti parí ó ti wọnú ìsìláàmù nù gbólóhùn la ilaha illallah sàn pé ìkàkọ́ wa táàbí pé kò sẹ́ni tí táàkùn pé sọ pé la ilaha illallah ọlọ́run ti ṣàánú àwa ọlọ́run ṣàánú àwa ọlọ́run kò bá nìkẹ́ gbogbo àwọn òbí wa pátápátá tí wọ́n ti wà táyé èyí tí nù àbẹ̀lọ́run kọ́lọ́nkó fi wọn láyà balẹ̀ àwọn tí wọn bá ti bọ́ síwájú ọlọ́run ọba àbẹ̀lọ́run kọ́lọ́nkó ṣe kó ní ìsinmi fún wọn kọ́lọ́nkó wọ láì dòkó wa yìí náà ẹ̀kọ́ ìbáradà àbẹ̀lọ́run kọ́lọ́nkó ṣe kó ní ìsinmi fún wọn. àwọn nígbà tí wọn ti bí wa ó ń ṣọ́ra kọ́lọ́nkó fà pé ní kúlù mọ̀lódé yóò lẹ́dọ̀ àlàfẹ́ sọ̀rọ̀ bá ti bí àwa la ilaha illallah muhammadu rasulullah táwọn wíwù ó ti ń bẹ lára àtijọ́ sọ àwọn oníjà ti bí ma àìkóríire alhamdulillah àmọ́ àwọn ọ̀tọ́ pé ní àwọn òbí wọn ti kọ́kọ́ sì wọ́n lọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wá fi dàgbà tán bá fẹ́ wọnú islam tán bá ti lè ju ipò bàlágà lọ nípe táwọn náà ti dépò bàlágà láti dépò bàlágà tó bá fẹ́ wọnú ẹ̀sìn yóò wí la ilaha illallah àbúrápọ̀ ọmọ kéékèèké ni ọmọ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin márùn-ún mẹ́fà mẹ́wàá tí ò tí ì dépò bàlágà àwọn yíyan náà wí láyé láyé lọ wọ́n kéṣe ànágbà lórí kéṣara tòun tánà gbèmí ọ̀nà lọ́wọ́ sánà pé ní bàbá wà ó yóò hàwé dání yìí hàwé màjìsá nìyí hàwé nàṣọ̀rọ̀ ni àwọn òbí ni máa ń fi ọmọ lọ́nà so tí o bá wá sí ìdẹ́kọ̀ tó le tí sẹ́rẹ́ ọ̀fi bí léèrè ọ̀rọ̀ nígbà láti ní mọ̀kálákù tí o bá sí ìdẹ́ stéèjì ohun bóyá kàwọn ń tẹ̀lé ọgbẹ́ àwẹ̀ àdúgbò wáyé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé nù gbòòrò ń jọ̀hún tájọ́ gbé nù gbòòrò ń jọ̀hún nínú pàjọ ń rìn káàkiri káàkiri mo ti dàgbà sílẹ̀ ìsìlámù wọn ò sì ní àwọn òbí òòrùn òjẹ́ nípa sùúrù yẹn pé ó gbádùn bára ẹ̀ lórí ìsìlámù rà níwẹ̀ wọn àmọ́ tí yẹn bá ti dépò bàlágà lórí àìsè ìsìlámù ó sì wá fẹ́ ṣe ìsìlámù ìlú yìí òun àwẹ̀ òun àpèjú ẹ̀tọ́ ti wọ yunifásitì ní ìsìlápèjú òun ọ̀pọ̀ ẹ̀tọ́ ti wọ yunifásitì òsì kó lọ́mọdé òkó wá dé yunifásitì kó lọ́mọ ní yunifásitì nínú ọ́sẹ̀lì wọn ọmọbìnrin lẹ́gẹ̀ẹ́jẹ́ kágbọ́n tafẹ́ wíyí o nítawò nítawò ní àwálé mẹ́ta fún òṣòrí ni ní ìmọ̀ nítawò rí tàbí rí lára wa a ní ọmọbìnrin Christian ni so àwọn àjọ ń kàwé nínú ọ́sẹ̀lì wọn bí màá sọ wọn sọ fún àwọn tó kúrẹ́ pé ah, ẹ̀sìn yìí máa ń jọ lójú gan pé ẹ̀sìn yìí ó ní spiritual power ni pé ó ní agbóla ó ń lapa lára ọkàn àwọn tí wọ́n ń sìn olùkọ́ sọ ma ń wá àwọn kọ̀lẹ́sì ọ̀hún lọ́yìn dáwọ́jọ́ lọ skul lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà bá ṣe ń dírẹ́sì àwọn òyà dírẹ́sì àwọn òyàtọ̀ ẹlòmíì náà kaba ní ó wọ̀ ní ọmọ mùsùlùmí òun ò ní borí òtúpọ̀ máa ń kí èso ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní ìjáàbù àti ràbá nínú báàgì wọn sábà lọ kírun wọ́n wọ wọ́n ròyìn òrò tí ó balẹ̀ wọ́n sì wí wọ́n wọ ìjáàbù táwọn sísà wọ̀ wáyé tó kí nǹkan yóò tún fa nǹkan rẹ̀ tó tọ́jú sínú báàgì tí bọ̀tà wọn ń tàwọn bọ́ọ̀lù ọjọ́ọ̀jì gbòǹgbò náà ni ọ̀ọ́dì sí alẹ́ yínga ni olùṣọ́àgùntàn fẹ́ bọ́ọ̀lù gbogbo táwọn bá ń lọ pé kò kò sí kàkà lára àwọn tó àwọn wá wá bẹ́ẹ̀ ni èmi sì jẹ́ chairman dá committee of muslim community èyí tí ọ̀kan lára àwọn àwọn kọ̀lẹ́gà máa wí nìyí pé àwọn afẹ́ mú ọ wá wá sọ́dọ̀ mi tó ń wá sọ́fíìsì pé káwọn á ti nìkan pé ẹ̀kí ti wá àti fún wa ní pé kẹ́ ẹ mú wá nǹkó sílẹ̀ kẹ́ ẹ mú wá àwọn ẹ̀kọ́ mọ̀ ẹ̀ àyìn tààrà pẹ̀lú ẹ̀ wọ́n pé mi ò ní ṣe wá àti fún pé kó gba Islam mo ní mo ní wá àti ẹ̀rọ pé gba Islam lò wákàn nǹkan tẹ́ ló sọ ẹ̀yìn kó tuntun sọ lójú mi kí mi ló gbọ́ gbọ́ tó ó lásìlẹ̀ àbùkù ń gbé àwọn béèrè lọ́wọ́ rẹ̀ àwọn kan á lọ pé ní àkọ́dẹ́ ìgbà ìsìlámù náà ìbínú sọ fún pé kó la ilaha illallah òun bọ́lá bá ti ọ̀nà mọ́ so ó wá ya àwọn ọmọ lẹ́sí nǹkan tó wà ní lókè rẹ̀ nígbà kí n tó darí wálé so wọ́n yà wọ́n pé à ah, ṣébú èlé ń lọ fún fún òun lọ́wọ́ yẹn òfin ìsìlámù so wọ́n sà lọ jọ́kẹ̀jì àbí jọ́kẹ̀ta ọmọ wa ó dákọ̀ rẹ̀ àwọn ikọ̀ lọ ọ̀wí kìíní kan gbọ́ kí lọ wí sáà tún sọ fún bó ti sọ fún ọ sọ fún àwọn náà wọ́n á rí pé kí ni kí lọ ọ̀gá kí ni kí wọ́n di conclusion rẹ̀ kí lọ fẹ́ ṣe olùkọ́ sáà rí wípé ó máa ń jọ lójú náà ni wọ́n pé kẹ́yìn ní kàlọ́ observe owó níbẹ̀ ni ní pípa ó sì pọ̀ tó ní àwọn pamphlet kẹ́kẹ́ kẹta wà ní ọlọ́fíìsì fún akọrin mo ní lọ ka ilé yìí náà wọ́n yà kọrin kájọ́ sáyẹn àìsàn ṣùgbọ́n lọ́dà mi ìbọn níwèé mu ọ̀dà padà fún mi ò lọ́dà padà olówó dá padà ní ọ̀la ní mọ́dà padà lọ́la fún wọn ní èwe so ní èwe kí wọn rí wíkẹ̀ndì níbẹ̀ tó lè fi kà kó padà wá wá gbogbo yìí náà ilé ìtẹ̀lé àwọn mssm brothers ní wàtà fi sáàtì wọ́n ti padà wá so wọ́n fún wọn pé ní iṣẹ́ ni sọ wípé ní kó gba ni ní wípé tó bá gba àǹkọ̀ náà convention ni òun dandan ló bára ẹ̀ sọ̀rọ̀ so lẹ́yìn tó bá padà wá gẹ́ tó bá lọ fóun rẹ́gí síbi tí wọ́n ti rán skúlù nìpé lọ́ọ̀kọ̀ nǹkan kan nípa Islam ibi student ni ọ lọ́ọ̀kọ̀ nǹkan kan nípa Islam tí lọ́ọ̀rí tọ́jú ẹ̀sìn mùsùlùmí wàá mú wa tó bá ti wàá mú wa àákà tí ń tọ́rí mi nìyí so ẹlòmíì ló sàn pé ní ẹ bìkọ́ tó ń rí ìmọ̀mọ́ bó ti wọ́n ń bó ti wọ́n ń speak lọ́wọ́ tí wọ́n ń rí ẹ̀mẹ́tẹ̀ẹ̀tẹ̀ tí a máa ń rí ẹ̀mẹ́tẹ̀ẹ̀ bó ti wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ tó bá sọ fún àwọn ìpè àná ọ̀ sí ìrìn yẹn kápẹ́ torí eléyìí lọ fi báyìí gba ìsìlámù ìsìlámù ìdílé ètò ìsìlámù má torí pé àmírù mss ní ní sọ̀rọ̀ ló ti wù ọ́ tó bá gbẹ́lẹ̀ ó lè change àti ọ́ tó change lọ́la náà nù yóò yíde kọ́ padà sí ìpìlẹ̀ ìsìlámù ni tó lọ káyà báyìí lọ káyà báyìí lọ káyà lọ kàdéjì báyìí tó bá wá ká tó bá convince rẹ̀ yẹn wá padà wá yìí ni ò lè change kò lágbájá tó bó ṣe é ṣe àná yìí nǹkan tó ó sì máa ń wọ́ọ̀kì bẹ̀rẹ̀ arábìnrin pa fún ìrìnàjà ìgbẹ́gbẹ̀ díẹ̀ sábà ní pé ní ẹwọ nǹkan tí ó mú ọlọ́pàá padà má fún rárá rẹ̀ lẹ́yìn kan fún ìfẹ́kẹ̀ fún ìjọba wa rí lónìí ṣẹ̀gbọ́n yẹ pé ní ní tí máa ń rí lọ́dọ̀ àwọn pẹ́lẹ́ bákàrè ní àwọn mẹ́ta tán jẹ́ pẹ́lẹ́ bákàrè ẹlòmíràn máa jẹ́ oríṣiríṣi ó pọ̀ láàpẹ́ láti ìpìlẹ̀ ẹlòmíràn yóò máa jẹ́ Hasan kìnìkan Hasan kìnìkan wí àwọn ìlú Yakubu kìnìkan pé àkọ́kọ́ yà ọkọ̀ islam là ń dákọ̀ ọ̀tún wọn ti sọdá wọn ti sọdá àwọn èèyàn jọ máa ń burú jù ọ̀tá wọn máa ń burú pọ̀ bẹ́ẹ̀ náà náà tọ̀hún náà ẹni tó wọ́n bá ti islam nínú wọn pẹ̀lú àkàtó ta àná máa ń sọ́ǹgì tẹ́bárí ọmọbìnrin yìí ní òní ó sọ́ǹgì o gidigidi so èyí òun nú àwọn orí ọlọ́run ti ń bẹ lára ti ti wá gbòó aláwọ̀ ọlọ́run ní jẹ́ ká pàdánù rẹ̀ ọlọ́run ní jẹ́ ká pàdánù rẹ̀ àtàwọn àtàwọn ọmọ wa àti àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ wa àdúrà nábì Ibrahim nù alẹ́ ìfọlápù ọ̀sọ́lá ní àwọn àdúrà rẹ̀ tó pọ̀ rọ́bòdò lóbú ní wàbàníyà àná àbúdàlà àtúnà ọlọ́kọ́gbà ní ẹ̀sùn fún wa so ìmára náà láti sọ ìmára ọkàn bára ìyá bá má tọ́kùn òun máa wàhálà ní o a mọ ìmọ̀ra táwọn tóbi ṣe ìgbálátò nàìjíríà kágbé ẹ̀gbẹ́ kúrò lára àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àlùwàlá ẹlẹ́ẹ̀kẹta tó náà ní ìwẹ̀ tó ìwẹ̀ pèfèrí alàtìsọ ìwẹ̀ ìwẹ̀ òkú àtìsọ gbogbo tó kù súnà ní ìwẹ̀ júmọ̀ súnà ní ìwẹ̀ ọdún súnà ní tí a bá lọ sí hajj tàbí yóò wẹ̀ kó tó súnà ni tí a bá fẹ́ ṣe umra yóò wẹ̀ kó tó súnà ni tí a bá fẹ́ wọ maka yàtọ̀ fún ìwẹ̀ tí umra yìí ti hajj tí a fẹ́ wọ maka ìwọ maka gangan súnà ni fi hàn wẹ̀ mẹ́ta máa wọ̀ sọ́lá ọ̀pọ̀lọpọ̀ maka ṣùgbọ́n fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ súnà ni wọ́n àtọ́jọ́ náà yàn náà láti sọ jẹ́nẹ́bà haibọ̀ nífàtì àti ìsìhábọ̀ náà lára ọwà lára ayọ́bọ̀ ní ìpé àpàdà mọ́ta qala rahimahullah alwudu alwala yajibu liman yakhruju min ahadi makharajayn àwọn nǹkan tí wọ́n ń sọ alwala jẹ́ ọ̀ràn èèyàn ọ̀kan lára àwọn èyí tí ń jáde lára ara wa ni ní ọ̀nà méjì òun náà ni ìmọ̀ fún ọkùnrin a máa ń pè ní kóbólù ẹ̀yìn iwájú àti ẹ̀yìn ẹ̀sìn islam ẹ̀sìn ìtìjú ni ẹ̀sẹ̀ tó ní tìjú èyí kan máa sọ̀rọ̀ gbàwò pé ìtìjú tí ò sí mọ́ lónìí ló ti di gbogbo nǹkan tí táyé tábáyé ti dà nǹkan tí àwọn àfa yìí dùn èé bí anú sọ ní jọ̀hún àwọn kan lónìí wọ́n máa sọ́gbà sọ pé ní pé dáadáa ni wọ́n ń ṣe aburú ni wọ́n ń ṣe àìpẹ̀ntìpẹ̀ntì ní kíndìn màkàràjẹ́ ní ibi ọ̀nà méjèèjì so ọ̀nà méjèèjì ohun ẹni tí wàá wáyé ló padà wá lè jẹ àfa àlẹ́yìn fẹ́rẹ̀ ọ̀nà méjèèjì kò yé mi ẹ wá láàyè kẹ àmọ́ ní gbangba báyìí èyí ni gbogbo ẹnu gbogbo ẹnu àwọn afọ òkọ abẹ́ sòkun àníbí ìbátan wáyé wọn ni pé ní ìlọ kókó ní òdòbò àti wájú àti ẹ̀yìn gbogbo alámàgbà tí ń jáde níwájú níta àti ń tọ̀ nínú àwọn kókó lónìí níta àti ń yàgbẹ́ dúgbòrò nù èyí tó bá jáde nínú àwọn méjèèjì yìí ti ń sọ àlùwàlá di ọ̀nà yẹn afáfáwájà ọ̀rẹ́ náà ó ní mèmú tó láti ìyó sàmbà ọ̀ràn yà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bí a bá lálùwàlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlùwàlá ní ìjà ìyó tó àlùwàlá ní ìṣe tó náà kàtí ń jáde nù ẹlẹ́ẹ̀kejì tó tó ń jáde ọ̀rọ̀ ìpinnu òun náà ní ìgbẹ́tàmíyà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rẹ́hìn àbí ìso àbí ìso àrí ìsọ̀ àtìgbẹ́ ìyóhun ara ìméjì ní mẹ́ńbẹ́ ìtàmbá àti ìfáàlù aláṣẹ amàrẹ́lò ẹ̀rí iṣó iṣó òun jẹ́ àlùwàlá ní ìyẹ́ sábà fún iṣó ní àbásòkù sí àǹtàǹbà níbẹ̀ tó àwọn olóòtíkà nǹkan mẹ́ta áwọ́ lè máa yá ọrùn lè mílẹ̀ lákẹ́rì tẹ́láyà lára kata fọ́kà àwọn nǹkan mìíràn tó máa ń jáde lára wa lára wa bí tí máa ń jáde lára ọkùnrin náà ni mo jáde lára obìnrin náà òun náà ni maziyu maziyu ni omi alẹ́bí yàtọ̀rọ̀ máa máa bí máa lọ́wọ́ sílẹ̀ zákẹ́rì kó lè bóyá bá jáde gbogbo ọ̀nà àti kàláfẹ́ láti ìtọ̀ ní ìgbẹ́ ní ẹ̀mẹ́rí omi tá a sọ yìí pàtàkàlà yẹ̀ lẹ́sìn àwọn yìí èyí ó sáńbà dáadáa anikọ́kùnrin ni a sáńbà dáadáa obìnrin náà wọn ó sáńbà dáadáa ó wá sàlàyé pé ní sáńpè ní mẹ́ríyù òun ni omi kan white ní kọ́lọ̀ rẹ̀ ó sì soft ní pé ó kò kí omi wò kí omi tó sàn ní omi tó sàn tí máa ń jáde nígbà tí tí bá ní feeling natural tí wọ́n bá tí wọ́n bá ń gbèrò àdùn tí wọ́n bá ń tí wọ́n jọ pé bí wọ́n bá ń gbèrò àdùn àbí nígbà tí ọkọ àtìyàwó tí wọ́n bá ń tí wọ́n bá ń ṣeré àbí tí wọ́n bá ń rántí nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó omi bẹ́ẹ̀ máa ń jáde yóò pè òun yóò kàn náà ṣára omi náà ìgbà tó tún fi díẹ̀ ju omi lọ àmọ́ kò tó àmàníyù ní ti tiẹ̀ so bẹ́ẹ̀ ni àlùwàdíyù náà àméjèèjì náà máa ń jáde àwọn wàdíyù ní ti ọmọ sábà jáde lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tí wọ́n bá tọ̀ tán tí wọ́n bá tọ̀ so òun máa ń gẹ́sẹ́ dàbí so na máa ń jáde lẹ́yìn lẹ́yìn ìtọ̀ so àwọn ìkíní kejì yìí kì í ṣe àrùn kì í ṣe àrùn lára lára àmì ènìyàn tó pé òní wọ́n wà ṣùgbọ́n tí máa ń jẹ́ lára ọkùnrin ìròyìn jẹ́ lára obìnrin tí wọ́n bá rí ìyó sàlù àmì yóò wẹ̀ yóò tàǹbà kìí ṣe ìwẹ̀ sọ́rẹ́ mẹ́jọ kìí ṣe ìwẹ̀ ìyó tàǹbà yóò kàn fi omi san ojú ara wọn òun náà ni so yóò sì tún àlùwàlá ṣe káàdì ní kókó gbogbo tó bá jáde lójú ara yálà ibi tá a ti ń gbà àtọ̀ ló ti jáde ni àbí ibi tá a ti ń gbà yàgbẹ́ ló ti jáde ni gbogbo tó bá jáde níbẹ̀ nǹkan méjì tọ̀ràn yàn àkọ́kọ́ òun ni pé ìyó sàmbà ẹlẹ́ẹ̀kejì ìyó tún àlùwàlá ṣe àyàfi iṣó nìkan èèyàn ní tún àyàn ìbìnrin ní sàmbà sí ní nǹkan ba àlùwàlá jẹ́ ni wọ́n ni wọ́n á mọ̀lì màníyù ẹ̀rí màníyù that spam àtọ̀ òun jẹ́ òun náà dàgbà but omi ẹ̀hún máa ń kí bìlọ́lọ́run ti ń dá ọmọ ẹ̀rẹ́ ènìyàn ènìyàn kọ̀ọ̀kan wà yìí Eh, bẹ̀rẹ̀ lọ́n ti dá wa látara àtọ̀ bọ́kùnrin tí máa ń rí àtọ̀ bó ti máa ń ní àtọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà máa ní àtọ̀ bọ́kùnrin lójú oorun tí ó fi wá rí bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní àlá lójú oorun bẹ́ẹ̀ náà obìnrin náà máa ń àti ní yálà Ummu Salamata radiyallahu ta'ala anha ọ̀kan lára àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam yálà wa Aisha ló gba àdéhùn wa wọ́n pẹ́ nìkan wá bá ànábì níjọ́ kan sallallahu alaihi wasallam àwọn wà ń bẹ̀ arákùnrin wa bẹ àníkàn sọ́nà wípé ní gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin fíyàn bá lálà lójú oorun tó wá dí lórí wípé ní òun ọmọkùnrin lára wọn kí ni ó yẹ ojúṣe rẹ̀ kí ló gbọdọ̀ ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ ṣọlá ànábì ń kú pé àkọ́kọ́ náà ó ti dáná kó wẹ̀wẹ̀ jẹ́nàbà yóò wẹ̀ jẹ́nàbà àpàdà pàlẹ́bẹ́ náà wẹ̀ jẹ́nàbà pẹ̀lú ọkùnrin sábà débẹ̀ tó yóò wẹ̀wẹ̀ jẹ́nàbà kó fún ẹ̀ pé ní kọ́kùnrin ó lálà nátọ́rà ni kò sí àbúrú níbẹ̀ ìyálà wọn ṣáà ní pé ní ọjọ́ lọ́ta aláàyà ó mú sálámẹ́ta òun náà ń gbọ́ ìbéèrè arákùnrin bó náà ti jáde nù pé yàrá tó lọ́wọ́ yóò ṣe ọlọ́run ọba bóbìnrin náà bá wà lálàá ńkọ́ yàrá yàrá rí pé ojú wá tí ohun kó ń lọ ọmọ já irú bẹ́ẹ̀ wọn ní mùsálàmà ń béèrè pé ó fẹ́ expose obìnrin ni pé ó fẹ́ ó fẹ́ gbé àwọn obìnrin sáyé gbà táwọn máa ń táwọn ìtọ́jú máa ń kí àwọn sí ní sọ̀rọ̀ fáwọn ẹgbẹ́ nípa ah, iná wa aláyà ìgbàsílẹ̀ àti ìyẹ́ ìdúnú ẹ̀sìn ìtìjú da obìnrin ní àwọn ìròyìn dáadáa fóbìnrin pé kóbìnrin ò tijú. ìra òbí tọ́lọ̀ tó yàrá àwọn obìnrin náà lòkùnrin á ní ìtìjú làkọ́kọ́ ìmọ̀ alára fi ròyìn wọn àmọ́ tó bá dọ̀rọ̀ ẹ̀sìn tí ò bá yé èèyàn èèyàn béèrè ni ó mú sálámù wá béèrè pé ọkùnrin náà máa tó ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í sábà èyí sábà ọ̀pọ̀lọpọ̀ yìí máa kó obìnrin náà máa ń lálàá tó nígbà la máa pè àtó bọ́kùnrin ti máa ń lálàá pé òun ní bẹ́ẹ̀ nìkan láti pọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin máa ń máa ní àlá kò táwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ títí ti àlá ọmọ tó ìbẹ̀rẹ̀ náà wọ́n sọ pé ní ìnáma nìsa ó ṣàfà ìkòrò ìjà rẹ̀ pé afọkùnrin àtòbìn bákan náà ni wọ́n ìdájọ́ kan náà nígbà fún gbogbo wọn fàmìlẹ́yìn aya ibi tá a bá ti rí ẹ̀rí wípé obìnrin o ó yàtọ̀ fún ọkùnrin láti sùn pìyàn bá a bá ti rí ẹ̀rí ìdájọ́ tí bá ti ń bẹ fọkùnrin ẹni bẹ fọbìnrin náà lápèjúwe rí ẹ̀rí lè rẹ́kẹ̀rí ní tolú káṣí ló ń fún sàyẹ́ ẹ̀yìn pé lẹ́bàá ń pín ogún ratio two to one òun náà ni bí obìnrin bá mú ìkan ìkan ìkan ọkùnrin máa mú méjì méjì àrí ẹ̀mí níbẹ̀ wọn so àtọ̀ ìpín yà rẹ̀ bí ò bá tẹ̀tẹ̀ rí òun ni bákan náà jọ máa mú gbòǹgbà tá a ti rí ẹ̀rí òun bá ti máa ṣe é nù bọ̀tí ìbá ti di ogún pínpín bàbá ni àbí ìyá ni tó fẹ́ fún àwọn ọmọ rẹ̀ ní ẹ̀bùn gífì àdíyà kò sí lè zákàrí ní tó láti ló ń tàyé nínú àdíyà o kama sì gbọ́ ààrẹ fún ọmọ rẹ̀ ní ẹ̀bùn ẹni pé àwọn afáàtì ní pé bàbá fún ọmọ bàbá fún ọkùnrin ọmọ wa ní nǹkan ọkùnrin máa mú méjì méjì ló máa mú kọfẹ́ ara o wá pé ní àdíyà bá ní ẹ̀bùn dédé ni wọ́n wò lọ́dọ̀ rẹ̀ ọmọ ni Fatima lápèjúwe ọmọ sì ni Abdullahi àti Abdullahi àti Fatima tó bá ilé mú ọ fún Fatima ní one thousand one thousand lọ́gbẹ̀lẹ̀ Abdullahi lọ́wọ́ àfi tí kanú àméjèèjì tó bá ní bùkátà tẹ́nìkan ò ní lápèjúwe bóyá Fatima òun lọ léèwé bóyá ó sẹ́ẹ̀ ní gbé yóò nídìí owó ọkọ̀ yóò nídìí owó oúnjẹ yóò nídìí àwọn nǹkan míì náà tọmọkùnrin èyí nídìí yóò nídìí àwọn nǹkan míì náà tọmọkùnrin èyí nídìí ọkùnrin ò nídìí pápá ọkùnrin ò nídìí kankan obìnrin nídìí yóò so eléyìí yóò àpé special need tọkùnrin ò nídìí so nípa eléyìí yóò tóbi ọmọbìnrin lè ju ti ọmọkùnrin lọ tí wọ́n bá ti abẹ́rẹ́ kékeré ló fà á eléyìí yóò ra pampa eléyìí yóò ra wa yóò rẹ̀yìn kò tiẹ̀ ó ju tòbìnrin lọ yóò dé náà sí láì fi ń bẹ̀. àmọ́ nínú ọ̀rọ̀ ogún bẹ̀rẹ̀ nìkan láti sọ pé ní tó bá di pé ká pé ogún nìkan ìrẹ́kẹ̀rí mẹ́tẹ́lú hazi àti olùkàyè ní bó ti máa yóò ti máa pín in so ọmọ sálámà ti pé ní obìnrin náà máa ní àlá pẹ̀lú hadithu yìí nǹkan táyà máa ń sọ káàkiri káàkiri wípé ní ìyá obìnrin tó ń lálàpá ń wọ lásìkò lójú oorun a ayé ni ọ̀run ni kìnnìkan ni irọ́ ni bọ́kùnrin tí ń lálà náà lóbìnrin ò lálà kò túmọ̀ sí nǹkan kan má dara ẹ̀ láàmú ìyá wa ni à ń fi wá ọmọbìnrin wa má dara ẹ̀ láàmú ó ń ṣe ọlọ́nkàn fún ọ wípé ọlọ́ọ̀dọ̀ kan náà bó ṣe lè tẹ̀lé bọ́kùnrin àlùkò ọ̀ náà ẹ̀kíní kan ó lórúkọ kan tí wọ́n pè rẹ̀gẹ̀dẹ̀ tó pọ̀ gbogbo yóò pọ̀tán wọ́n lè pè àlọ́ ìṣẹ́ ọlọ́run bá fi sọ fún ayé pé sọ̀rọ̀lá àwọn àṣálá ìdáná ní ìta ò ṣàfá ètò ìjà ìmábẹ̀rù gbogbo táwọn ń sọ ohun ọ̀nà àti gbogbo ọjà ni ìyá obìnrin táwọn ń lára fún bọ́lá àtẹ̀kọ̀ lójú ọrùn kíní kan ní ìrọ̀ ni màá fojú kọ́ màá fojú kó òwú aláǹtakùn ayé ni ìsọ̀rùn aláǹtakùn wà ní kò sálàǹtakùn lọ́rùn ayé yìí náà ni ẹni bílé rẹ̀ bá bí ní ẹ̀bá ti dọ̀tí alátakò wà lẹ́ bá kẹ́kẹ́ pé kọ́bọ̀ sí nìkan bí i bá sùn kí lè ma bí lẹ́sẹ̀ yóò lè mọ́tò ó pọ́ sí kò kálátakò sàwọ́ lójú ọ̀nà ẹni tí ò bá wọ́n mọ̀ tó bá kọjá ibi òfojúgbó náà ni kò túmọ̀ sí nǹkan kan yẹn wa ayé ò dé yẹn pọ̀ wọn ò sì pàdé yẹn wọn ò sì sáájú wọn kẹ́yìn wọn kò sí kò sí sáńpẹ̀ láyé ẹni kọ̀ọ̀kan wáyé náà ni ìmánì ló fà so bọ́kùnrin fẹ́ rí màníyù bẹ́ẹ̀ náà ni obìnrin náà rí màníyù lọ́pàá pé ní wàá mọ̀ màníyù àbára bá fẹ́ pé ní so màníyù ọmọ ń jáì lọ́nà kí ní àfẹ́ kí tẹ̀yìn bá ní àfẹ́pọ̀ ṣe nínú ẹlẹ́ẹ̀kejì kéyìí ó lálà ojú méjì so ẹlẹ́ẹ̀kẹta so àbá ní kó lè jáde ordinary lè tí ó ṣe ṣe gẹ̀ta ọ̀tọ̀ bá láti ṣe yóò mọ̀ pé ní thickness ẹ̀ yóò tìrìtì then òórùn rẹ̀ ó yàtọ̀ fún òórùn ọ̀kàtà sí tá ti dákọ̀ náà fún ẹ pé ní wàmọ́ olùmọ́rẹ́ àfẹnẹsẹ pé bọ́kùnrin ti ń rí àlẹyìn obìnrin náà àwọn náà máa ń àwọn náà máa ń rí gbogbo tá a kàkàlẹ̀ yìí ni pé màníyù àfáàní pé yẹ́jú mi ní wo àtòwò ìmára ó sọ̀ràn yẹn ní ara ìyún gẹ́gẹ́ bí àyàtà kàkàlẹ̀ kílẹ̀ káyí pé ní wọ́n ń kún tún yóò ló bá ń ọ̀pọ̀ ara o yẹ́jú mi ní wo àtòwò gbogbo àbá ń pè ní ìwẹ̀ tá ní ìwẹ̀ àtàwọn pé ní sábà ń sábà gbogbo ibi tá a ti gbà sábà nìkan náà ni náà ni ó padà dà kí káfọ̀ á mọ ìwẹ̀ gbogbo ara pátápátá náà ni máa ń láàrin pé ó mọ nínú ìwẹ̀ máa bá ń wẹ̀ gbogbo ara pátápátá ni ó mọ lájẹ́ kí omi ó kárí ara wa tá a sì gbọdọ̀ láti máa fi ọwọ́ ká máa fi ra ara wa èyí pátá àwọn ọ̀dọ́ sí orí nìkan á ń láti rí pé a fi ọwọ́ bo ara kí omi ó lè bá a kárí ni ara wa so àti ìtọ̀ lọ́kùnrin olóbìnrin ni àti jẹ́nàbà àbí haiba àbí nífàsì àméjèèjì kádàkùn sáà bá ń wò kárí pé ní omi kárí ara wa torí pé wà nù ẹnu àkùránì àti súnà náà a ìfẹ́ pé wà ilé kùn ilé wárí dùn ha ṣàfáàyè àwọn afárá pé ní afárá tìrápì ni ìgbẹ́ láàrin àràsọ́ọ̀tì kìyàmà ìṣẹ́lọ́wọ́n ti ṣèdájọ́ àti àlìjẹ́nnà náà so ẹni tó bá ti qualify tọ́lọ̀ bá ti sàánú pé yóò àlùjẹ́nà yóò gba bíríìjì kọjá kápẹ́ ní bíríìjì kì í ṣe bíríìjì o ń ṣe ọlọ́ba ròyìn rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́là pé ó wẹ́ ó ju irun orí lọ so àwọn àwọn tí wọ́n kọjá lórí oríṣiríṣi èèyàn ni ẹlòmíì ó kọjá tó bá dókè tó náà bá ń bèrè pé àti bá ní kékeré kan bẹ táàgù kọjá ọlọ́run ti sàánú ẹ̀ kò mà ọlọ́run ti sàánú ẹ̀ kò mà ẹlòmíì sì ní yóò fi yóò ó ṣọ́nà ní pẹ̀lú omi sọ̀rọ̀ àwọn sọ́lá ẹ̀jẹ̀ òkú gbogbo ara rẹ̀ tó ti farapa ọlọ́sà àdìgbò rúlá ọ̀mọ́n zọ́ọ̀zẹ́ àánì náàrí ọwọ́ tí sọ̀rọ̀ jẹ́nẹ́ta zọ́ọ̀zẹ́à àbájá ìgbòlá rọ́bà tó àpò zọ́ọ̀zẹ́à àríkpé gbólóhùn strong díẹ̀ zọ́ọ̀zẹ́à wọ́n wọ́ wọ́n pàǹtẹ̀tẹ̀ ó fàyàwọ́ fẹ̀yìnwọ́ mọ́tàríwọ́ ó fọ́ọ̀tì fàyàwọ́ tó ìwé lẹ́yìn rẹ̀ rẹ̀ ọ̀ọ́díkìlà náírà kí ló kúrò àpapọ̀ àkọ́dí fáázà òun náà tó jèrè ó sọ́nà ní pé tọ̀rọ̀ àǹfààní àwọn àwọn ọjà wọn ìtàbọ̀ sínú náà wọ́n ti fọ́nà jẹ́nà lóòótọ́ wọ́n ìjàbọ̀ sínú náà anábìàbọ̀ fáwọn omi àwọn tí wọ́n yé bá wẹ̀ má àbí tí wọ́n yé kàlùwà lámá torí pé yóò lè gbé ẹ̀gbìn wọnú àwọn àlùjànnà àbẹ̀ tó máa ń yọ àlùjànnà so kò sì sí omi jọ́nà lọ́hùn tó fi wẹ ẹni tó níbi kó wẹ iná ni kò sí náà bí àbíjá àdámà tí wọ́n kọ́kọ́ jáde tó mú tó sáré iná wẹ̀ ó fi wáyé abẹ́lẹ́ ọmọ fọlọ́n bá ti fà bẹ́ẹ̀ wò ọlọ́run sáfún àánú ọlọ́run àlékún amẹ́rẹ̀ fún wa àbẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ kó sàlékún amẹ́rẹ̀ fún wa kó má jẹ́ akátọ́ sí i tó kárí ọ̀kadà kọ́ká ti fẹ́ láti látàyé níbí so ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ haibọ̀ ìwẹ̀ nífàásì àtàwọn ọ̀rẹ́ mẹ́ta tó ní kóńgò máwọn ilé ìwẹ̀ kékeré sí mùsùlùmí ìwẹ̀ òkú ẹkùn ẹ̀jẹ̀ kàmójútó ẹ̀rí àtúwárí àkàṣe ìwẹ̀ òkú tí wọn ò bá kárí rẹ̀ òun ò ní fi ẹ̀jẹ̀ òkú o tara ni ó fi ẹ̀jẹ̀ ọ̀hún ẹ̀ láyé tó gbogbo àwọn ẹ̀jẹ̀ àkànṣe kàmójútó tó sọ ọlọ́run ọba àlùwàlá àmì ìfọ̀ wa ẹ̀dá kọjá ká mójútó torí tọ́lọ́run àwọn ọmọ wa ẹ̀dá ká kìlọ̀ fún wọn dáadáa ká máa fà wọ́n létí àní máa nà wọ́n fún wọn ká ọlẹ́ tọ́ ọ̀dùbàdì lọ́wọ́ àgbàgbà ọ̀kárí ọmọ mi mi bàbá ọkọ mi ọba tí ń lè tọ́ lọ́wọ́ ọmọ sáńbà ní pé ká máa ṣe òkú ní bẹ́ẹ̀ ò dá o ń ṣe ọlọ́run bá kọ̀ fún wa bẹ́ẹ̀ ò sọ ọlọ́run àti ìṣọ̀lá káwọn máa nà ọmọ ní mọ́tínà kùnà ànábì kọ̀ fún wa bẹ́ẹ̀ àmọ́ kakọ́kọ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ fún díẹ̀ ẹnfẹ́ tí òun alátẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò gbà sòkò díẹ̀ kìí sò ní kìí sọ̀la kìí sọ̀tún la kìí ọjọ́ mẹ́rin amọ̀ràn ní sínú àní ọmọ gbàgbé kìí nà ọtọ́ àbátọ́ gbàgbé o nínú ọmọ gbàgbé sẹ́wọ̀n kí ti kọ́kọ́ gbàgbé títí tó bọ́ adé pé ní yóò mọ̀ ọ́ la àbẹ̀lọ́ nǹkan kó ṣe ní kí rọrùn fún fún wa tó uh, uh, okay ọ̀rá ni kò wá máa dámù lè ṣèhágọ̀ ibi tó kọ́ tàbí ká tàbí fáyé tààtà ni wọ́n ni dámù ìṣèhágọ̀ ìṣèhágọ̀ òun ni sáà pàtàkì àkàrí pé ní gbogbo ẹ̀jẹ̀ tóbìnrin ń rí ẹ̀jẹ̀ tóbìnrin ń rí ànátọ́rà ní ẹ̀jẹ̀ àmì pé ọlọ́run ní kóbìnrin lálàáfíà ni tó ó wá padà ẹ̀hẹ́ lẹ́yìn náà kátó pàkíyèsí kìnnìkan ẹ̀jẹ̀ haibọ̀ tó ìbá ń ṣe haibọ̀ lọ́wọ́ àwọn àfáà ní kò sí minimum fún bí haibọ̀ ti lè wá kò sí ìtó kéré jù ó lè wá ní drop kan tí ó kàn ra kán tí ó sì dá haibọ̀ náà ni tó bá wá bẹ́ẹ̀ tó kàn ra kán tó tó sì dá ó dá náà nù irú obìnrin bí owó ẹ yóò sì mọ̀ sí ìrànwọ́ gbogbo tó ń jẹ́ ìbádá máa ṣe lọ ó lè jẹ́jọ́ méjì ó lè jẹ́ ọjọ́ mẹ́ta ó lè jẹ́ ọjọ́ mẹ́rin ó lè jẹ́ ọjọ́ márùn-ún ó ti fẹ́ lórí nature ara obìnrin kọ̀ọ̀kan láyé alẹ́sọ̀lá alẹ́wàsálàm ó lè bá àdí ẹ̀kọ́ fún wa àwọn arábìnrin kan bí sàbí kò bèèrè ọkùnrin kan ni bàbá mi ló ní àwọn ọmọbìnrin mẹ́ta àwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí bákan lọ́lọ́run bá ti ṣe ara wọn tó wọ́n máa ń produce ẹ̀jẹ̀ gan wọ́n máa ń ní háyé ìbí pé nígbẹ́ náà tó máa ń pọ̀ ju normal lọ so àwọn lọ bá ní fàlàfà náà pé ní ìnímọ̀rọ̀ àtúntò rọ̀ kò dàmú òun jẹ́ ọmọ obìnrin kátà pé ní ẹ̀jẹ̀ máa ń wá púpọ̀ lára òun oníṣẹ́ àfàlà àwọn afáǹfà yẹn pé ní ikó kíyèsí àwọn ọjọ́ ìfẹ́ obìnrin tó bá ti ní ọjọ́ tó máa fi ń ṣe ayọ́tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti máa ti máa ní píríọ̀dù wọ́n máa ní ní àládà wọn so wọ́n ti máa nínú àwọn àdínkù tó ń ṣe aláwọ̀ bá kọ́ àtọ̀lọ́wọ́ àtọ́lá ó fún obìnrin sí mẹ́ta obìnrin kan ọ̀njọ́ oṣù alábàkan ní mọ̀fẹ́bíà àwọn tí wọ́n ṣẹ̀ ń bẹ̀rẹ̀ mọ̀fẹ́bíà ẹlẹ́ẹ̀kejì mọ̀tájà ẹ̀ tó ti ní constant nature rẹ̀ pé ah, ìjọba ìlú ọ̀sìn máa ń ṣe òdì méjì nù ẹlẹ́ẹ̀kẹta dápé ní kò ṣe bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ but kò ní stable kò ní constant nature kì í dúró ní tó máa fi ń mọ tiẹ̀ ní pé òun àti kọ́lọ̀ so gbogbo obìnrin yóò gbọdọ̀ kí èsì léyìn òun dá kọ́lọ̀ àìsàn ọ̀hún mà òun sì dá bó ṣe máa ń rún mà so ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ìbókun ṣe pẹ́ nù ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ìbókun ṣe pẹ́ nù ẹ̀rí àkọ́kọ́ ẹgbẹ́ pé ní ó ń bẹ̀rẹ̀ ni àwọn ìwé sábà ní ṣébù nǹkan so ẹlòmíì lè rí lónìí kó tó má rí mẹ́lẹ́yìn oṣù kan oṣù mẹ́rin kì í ṣe àrùn natural ni ẹlòmíì ti yóò tó bá ti bẹ̀rẹ̀ báyìí oṣooṣù ni oṣooṣù ni natural òun náà kò kò sí láì fi ń bẹ́ ẹgbẹ́ báwọn apá ti sọ tòtún bá di kó wá bẹ̀rẹ̀ tán tí ń bá a lọ bẹ́ẹ̀ yóò ti wá mọ̀ ẹlòmíì lọ pé ní àkọ́kọ́ oṣù ni ẹlòmíì àárín oṣù ni ẹlòmíì ìparí oṣù ni tí yóò ti kíyèsí eléyìí nǹkan pípé náà nìyẹn sábẹ́ pẹ́ láládà náà ni ẹlòmíì ìjọ márùn-ún ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin táàkì sábà ìjọ márùn-ún lọ tó bá jù bẹ́ẹ̀ lẹ̀ kò ṣe ìwọ̀ ọ̀hún tí ò bá yìí tó bẹ́ẹ̀ kì í ṣe ọ̀ kò sí láì fún bẹ́ẹ̀ so sápéjọ́ márùn náà bá ní tó sì ń lọ bẹ́ẹ̀ so ló máa pé àlàáda ọ̀nà so àwọn afárá ní pé kò sí ọjọ́ tó kéré fún àmọ́ èyí tó pọ̀ jù fún pé tó pọ̀ jù onídọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni pé tí obìnrin bá bẹ̀rẹ̀ àlàáda rẹ̀ ní òní ti ṣe twenty two ọ̀gbìn eh, tí wọ́n máa ń kà oṣù ọjọ́ ọ̀nà làwọn fi ń kà twenty one ni ojú ọ̀run dà lónìí dà ṣàwọ́lì tí í ṣe twenty one ṣàwọ́lì twenty one ṣàwọ́lì ni pé àwọn aka twenty one tó bá pẹ́ ọgbọ̀n yóò dìjọ́ mẹ́wàá yóò tún wá ní ọjọ́ márùn-ún mi sí nínú rìlfẹ́dà yóò máa jẹ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún anything tó bá wá láàrin ọjọ́ yìí láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yìí ìyẹn lọ́wọ́ àìsàn ọ̀gá lọ́sàn-án aláàníhà ó sọ fún wa pé kúnná yìí pé láyé àdéṣọ́lá ọ̀sálà pé kúnná nà ọ́dún kódúrọ́tà ọ̀ṣọ́fọ́rọ́tà fi àyàmìlì àìrí àìrọ̀ ṣe gbogbo nǹkan tó wá láàrin ìjọba ẹ̀dógún yìí obìnrin tún wá sí ìsẹ́mà ìgbà mí ń bẹ obìnrin máa ń bèrè ní pé àládà àwọn ìjọba ọ̀ràn àwọn fi ń ṣe òṣùpá tẹ́lẹ̀ ìwá wúwá níjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin ó sọ̀ àlọ́bùkọ́ lè wẹ̀ ó lọ́wọ́ àdíjọ́ kejì àdíjọ́ kẹta ó tún wá wá tó bá tún wá ìdí òun bí obìnrin náà pé ní èyí tó wà òun àti èyí tẹ́ rí láti ṣé dédé kan náà ní pé wọ́n ta kọ́lọ̀ kan náà ni wọ́n òórùn kan náà ni wọ́n haibọ̀ náà ni àwọn pè ní haibọ̀ mùsànàfò ó tó kọ̀ntínú nù tó ó wá ìwà bá ń fúnjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní pé láàrin ọjọ́ tó kọ́kọ́ rí títí ló fi pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti wá lé lé ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní pé ó pé ọjọ́ kẹrìnlélógún tó fi rí tàkọ́kọ́ tí ò wá sí ìdá àbótúwá wá ìgé náà ó ti kúrò ní dámù haid ó ti kúrò ní ẹ̀jẹ̀ haidọ̀ ó ti di istihadọ̀ tòyí ni pé ó ti kúrò ní natural ó ti kúrò ní tàlàáfíà ó ti di ó ti di nǹkan mi ẹ̀sìn bàbá ó ti di nǹkan mi àwọn àkáwọ̀ ni wípé ní yẹ̀zúrù tọ̀bíbà tẹ̀zúrù afàn tẹ̀zúrù tọ̀bíbà yóò lọ rí ìṣesí àrẹ kó lọ kọ̀m̀plé kó má gbé má ra kó lọ kọ̀m̀plé tó bá ti di ìgbàun tó ti rí sí àbá ohun in tí ó máa ṣe nígbà ní pé yóò máa wẹ̀ ní gbogbo ojoojúmọ́ láàárọ̀ yóò máa wẹ̀ ojoojúmọ́ yóò máa wá sàlù alá fún gbogbo ọ̀run kọ̀ọ̀kan ìdíkẹ́ yóò máa wẹ̀ fún gbogbo ọ̀run yóò máa wẹ̀ láàárọ̀ ojoojúmọ́ láti fi fún àtúbà gbogbo tó kù yóò máa wá sàlù alá so oṣù ọlọ́run ìtọ́kọ́ fáfíìmà ní ẹ̀kọ́ wípé ní irú àlùwàlá nǹkan ó lè máa ṣàlùwàlá àyílà àtàlásárì papọ̀ nípe tí ó yóò ní sùúrù kí àyílà ó pẹ́ díẹ̀ kí títà tó fẹ́ tó yóò rí àlùwàlá kan yóò fi àlùwàlá nǹkan sí àyílà àti àlásárì sallallahu alaihi wasallam lára ńdọ́làfẹ́rò yẹ nínú suratul Tauba ayatul eh, laqad ja'akum laqad ja'akum rasulun min anfusikum عزيز عليه ما عزيزتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وسلم so ọ̀pọ̀lẹ́ tí wọ́n bá ti mọ̀ wá béèrè ànábì ìdáhùn san fúnra sọ́la ó tún wá kọ́ ẹlẹ́kọ̀ọ́ mi pé tọ̀ àyè wá bá a fásitì béèrè yìí pé àyè bá a wá mọ̀ àti máa sàlùwàlá ní gbogbo ìgbà ní gbogbo olùfẹ́ tó mọ̀ sí ni pé máa pa ilé àtẹlẹ́yìn papọ̀ tó wà lè máa fi kí ìrùn so ìdáhùn sí àgọ́rù àwọn obìnrin kan wá sí èsì eléyìí dáadáa ìmọ̀ sábà ìgbà sábà ti wà yóò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀gbọ́n yóò sì ń bọ̀ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún láti ìgbà sábà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ haiza kọ́kọ́ títí ó fi fi jọ́ mẹ́ẹ̀ẹ́dógún so kò sí ìbẹ̀rù ń bẹ̀ ẹni ẹ̀jẹ̀ tó bá wá nígbà náà haibọ̀ ni bákan náà pé kúdúrà gẹ́gẹ́ bí àwọn ńlá wáṣà ti sọ kúdúrà dìkáàfù ní kẹsìlẹ̀ kọ́ọ̀fù kọ́ọ̀pù olórúkọ èèyàn kódírátù orúkọ obìnrin but kẹ́dírà àti kódírà òní kí nǹkan ó dọ̀tí ó rú omi tó yàrá àṣà ni pé àtàǹtì tó obìnrin lè máa rí àwọn omi tí ò ní mọ́ kò ní mọ́ so ó lè fẹ́ jọ bí yẹ́lò kó fẹ́ jọ bí red bí omi ẹran bí omi ẹran pé bá a ti máa ṣe ni pé pẹ́pẹ́ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọn láti bàtà àti bẹ̀rẹ̀ sí rí háyọ̀ nìyẹn tí èsì pé tí èsì ìjọba ìdógún lọ àwọn kààkùn haidọ náà ni ìfúnpátára ìjọba ìdógún lọ ti ti fò ní haidọ tó ti ṣe haidọ ti haidọ ni bẹ́ẹ̀ náà ni ti nífàsù náà ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ kì í ṣe haidọ náà láńtò náà ìṣe haidọ ọ̀pọ̀ ní ti haidọ ọ̀pọ̀ náà ni ti nífàsù náà nífàsù náà ni kọ́bìnrin ó bímọ so àbọ̀rọ̀ ọlọ́mbá yọ̀ǹda bẹ́ẹ̀ lọ́kọ́lọ́kọ́ máa ṣe nírọ̀ fún gbogbo aboyún ayé pátápátá àtẹ̀ntàmà àtẹ̀ntàmà àwọn afá pé ìdìmọ̀ sí méjì ọlọ́run lè kádàrá pé ní obìnrin ó bímọ bímọ kájọ tó fẹ́ léyìn a ń pè kí nígbà ní omira omira àwọn ayàwó medical student tó bá wà níbi tó àkàfẹ́ mọ kí ni táàmù àti lórí ìtàmọ́ nílò fún omi gbẹ́fẹ̀ máríta economic challenge tó mọ̀tòmíra làwọn máa fi tí wọ́n bá ti alámọ̀dé àhán mọ̀kásọ́lọ́pàá fún yàyàrá mariam mọ̀kásọ́ ní pé obìnrin kọ̀ọ̀kọ́ wá so tó bá wà wọn pẹ̀lú pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba ọlọ́run tí ní kí ìgbìmọ̀ sọ́mánù àwọn àyàwó ẹnjọ́ wọn máa wọn máa wọn máa fàyà dáadáa omi tó bá jáde lára wọn yìí ti kò sí lára lè pàṣẹ o òun wà lára nǹkan kọ́kọ́ kalẹ̀ kan pé yáhùrúdùmí ní áhàdì màkàràjẹ́ ni ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ ìdájọ́ ìtọ̀ so wọ́n kàn wọ́n san bẹ̀rẹ̀ náà wọ́n san bá fún ti parí ẹ̀sìn wọn dáná so yóò san bá yóò ti máa kí irun rẹ̀ lọ tí o so yóò yẹ pé kékeré kéré sí nípa sùn tó bá wá bímọ tán tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba lọ́rùn kọ́ mọ́ ó jáde tí ẹ̀jẹ̀ kankan má ti níbẹ̀ tí ò ní sí ẹ̀jẹ̀ kankan kò ni, sí lára ọmọ kò ní sí lára àyà ẹ̀jẹ̀ ọ̀jáde ọlọ́run ti bẹ́ẹ̀ fún obìnrin irú obìnrin bẹ́ẹ̀ kì í ṣe lu ní pé kò ní ẹ̀jẹ̀ ìyóhun bíbà tí èèyàn ká ń bí ẹ̀yà àgbẹ̀ ni àfọmọ ló bí òbí àti ẹ̀yà àgbẹ̀ náà ní ti àná yóò kà lọ sáńbà tó sì máa bá wọn lọ yóò sáńbà ìfúnpá torí pé kì í ṣe mú fàtà kò ní ẹ̀jẹ̀ ìbímọ torí pé ìwẹ̀ tóbìnrin ń wẹ̀ kì ṣe ìwẹ̀ ìbímọ ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ ni eléyìí ó sì rí ẹ̀jẹ̀ so kò sí ìwẹ̀ tí ó wẹ̀ tó o máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa sára fún gbogbo àgbọ̀n láyé bọ̀dì tó kọ́ máa ń dùn rí pé wọ́n bá ti ń jáde ẹ̀jẹ̀ ó tẹ̀lé tó bọ́ bá wá rí ẹ̀jẹ̀ ìnáko jẹ́ pé nínú fàṣà òun òun rí ẹ̀jẹ̀ tó wá lẹ́yìn ọmọ àbúwá pẹ̀lú ọmọ tó ìyí náà ìwẹ́ ti ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ gbogbo ọlọ́run jẹ́ pé ìtó náà ni ó wà kò ní rí mi mọ́ tí o bá ti rí mi máa yóò lọ wẹ̀ tí sùn máa kírun yóò máa bá ìbáda rẹ̀ lọ gbogbo tí ẹkọ́ mọ́ṣẹ́ máa ṣe nínú ẹ̀sìn àfi ìsápè ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ìyá wa àwọn bàbá wa àwọn ọmọ wa àwọn bá ìmáàmù wọn ti pa kéèsì wa kápẹ́jẹ kan náà kọ́ ni wọ́n dà wọ́n pa kéèsì ọ̀pọ̀lọpọ̀ àwa àwa àfa àti àwọn mójútó àwọn obìnrin lárákàlá tó ọlọ́sàn ẹlẹ́sàn rẹ̀ iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe kéèyàn kọ́ ọ̀rẹ́ lẹ́sìn iṣẹ́ ńlá ni tó wọ́n á ní pé bọ̀tí lára nǹkan tá a mójútó irú ẹ̀ lélẹ̀ yìí náà tí ó ṣe wọ́n láǹfààní láyé àti lọ́rùn àlùkìyàmà ẹ̀rí pé kọ́mọ̀n lọ́pọ̀lọpọ̀ bàbá òbí bá bímọ ẹ bá bí ẹlòmíì pé àyà lágbájá àsìkò rúmà ti tó wọ́n láwọn ò tí ì wọ́n láwọn ò tí ì ẹ̀fọ́ tẹ́ ń dè wọ́n láwọn ò tí dájú ọmọ wọ́n láwọn fi jáde ọmọ so ìjáde ọmọ òun náà ni forty days wọ́n láwọn fi sọgbójì ọjọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n ní aha ní ètí fọgbójì ọjọ́ so bí wàá lẹ́pẹ́ ní ogójì ọjọ́ ni àbíkọ́tù ìdí òfin fún wọn fi máa wọ̀ sára kò rí bẹ́ẹ̀ wọ̀ ẹgbà ìsàlàyé ìpínlẹ̀ kan wípé ní haidọ̀ ní èyí tó kéré àti tó pọ̀ jù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ìbímọ náà tó bí bá bímọ nísìn a wà ní 652 báyìí obìnrin bímọ nílẹ̀ ní 652 tó ti bẹ̀rẹ̀ sí máa kà á náà nù òní ni 1 yóò wá kà títí títí tí ó fi pé 40 days bí ẹ̀jẹ̀ ń bá wá ń wá láàrin 40 days nídà ń wá lójoojúmọ́ ni àbí yóò wá jọ kan yóò tún sọ́ọ̀kù yóò tún padà wá lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò tún sọ́ọ̀kù lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò tún sọ́ọ̀kù tó bá bá bèèrè lọ́wọ́ ayé pé ní tí irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀jẹ̀ kéènì àìpé kílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àtọ̀hún bímọ ni òkè yìí ò lẹ́ bímọ mo bímọ ní bóyá kátó ramadan à ń pa ramadan báyìí lọ́lọ́ nípa òun bímọ àbíkó kè é ramadan ìmẹ́sìn twenty one ó túmọ̀ sí pé ní ó fẹ̀rẹ̀ di twenty one days ni àìpé irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní pàṣẹ náà ni nítorí kí ni tó pàṣẹ wà láàrin forty days ẹ̀jẹ̀ ní pàṣẹ náà lákàtún títí òfin pé fọ́ọ̀tì gbogbo ẹ̀jẹ̀ tó bá rí ń gbà wọn ẹ̀jẹ̀ nípaàtì náà ni tọ́ ẹ àmà ìwọ́n ní pé o lè rí kan last week láti last week títí tó ní kò rí ní ìmọ̀ yàrá ìtòrí last week tí ó rí nígbà tó ti rí pé òun mọ́ra wọn bí ó wẹ̀ ó máa fi hàn ní o kì í ṣe pé ó dùn o bá tún wá di lónìí tó bá tún wá rí míì tó tún stop òdòdó rẹ jẹun tó bá tún dá tó tún padà ṣùgbọ́n ìṣìmọ̀ àṣẹ nù fọ oúnjẹ ọlọ́run ọba ìgbàfọ̀ lọ́wọ́ àǹsálà ní máa ń ya ọjọ́ kalẹ̀ fáwọn obìnrin tí wọ́n fi ń kọ́ wọn ní haiba àti nepal tòró tó bẹ́ẹ̀ ó sì tó bẹ́ẹ̀ haiba àti nepal fáwọn obìnrin ó pàtàkì àtọkọ ìyàwó àti ìyàwó amẹ́yẹ̀dì gbọdọ̀ máa ń pa ẹ̀ dáadáa ní ìbáwá máa ń pa ìgbọdọ̀ béèrè ìdí pé ó bímọ lónìí ó wá jòkó kó má kírun kó má gbáwẹ̀ kó má ṣe nǹkan kan àìpé kí ló dí kọ́nà òtí fógójì ọjọ́ ọgbọ̀ sí fógójì ọjọ́ àà kò rí báwọn tó bá ti dá àwọn àwọn ìsàlẹ̀ pípé bó olùbí ó ti máa wípé ẹ̀jẹ̀ dá níjọ́ wọn ni pé ni yóò mú sófúra ní pé owó tútù yóò mú fúra títí kò ní ṣe sójú ara o pé kò gbọdọ̀ wọnú ojú ara tòyí táwọn àgbàlagbà mọ́ lójú ọ̀nìyàn láti bí àṣìṣà àdé bàbá àṣìṣà àsọ so àgbà tí ò tí ì sí fáìbì tí ò tí ì sí oríṣiríṣi kátàló nísìn aṣọ aláàbò wọn ò fi sán bàjẹ́ sàpé aṣọ aláàbò ó rọrùn bí bóyá ẹ̀jẹ̀ oṣù ó lè kéré mọ yóò hàn lórí aṣọ aláàbò òbí wọn bá ti wá lè rí ẹ̀jẹ̀ kò jẹ́ kò sí ẹ̀jẹ̀ mọ́nà nítorí ìyá ọlá ọ̀tá náà lónìí ẹ̀rọ àyínṣà ni pé sófúra àti ìnáwó tí wọ́n fi ń ṣe àtẹ̀fẹ́rẹ́kọ̀ tí wọ́n bá ti rí máa ń gbà fáwọn ti mára lò tí yóò lọ wẹ̀ tó bá tún padà wá rí lórí bàǹtẹ́ rẹ̀ ní àbí fáǹtì ìfátá níjọ́ kejì àbíjọ́ kẹta pé kò stop bí tí mo wá rí sí i àmọ́ pé ìyànjú mo wá ní kódogójọ ọjọ́ kóhun tó fi hàn kò rí bẹ́ẹ̀ ooo ìyẹn jàmá tí a bá ti bí ma tí ò ti rẹ́jẹ̀ mọ́ yóò wẹ́ẹ́ ti mọ̀ bá ìjọsìn rẹ̀ lọ náà rẹ̀ pé ní àmàdámù ti há bọ́ ọ̀yẹ́dì òdòdó pẹ̀lú sàhábùláhà pẹ̀lú sálátìlì àyàtọ̀wọ́ balẹ̀ kó ilé pàlàjì tó gbogbo ẹni tó bá ní sèhábọ̀ àti ẹni tó ní sálátùl bóòlù sálátùl bóòlù ó ní constant yẹgbẹ́ pé ní ìtọ́ máa ń jáde lára rẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ náà ń pè ní sálátùl bóòlù àbí sálátùl rẹ̀ iṣó ẹ̀mẹ́wàá iṣó ni iṣó ni iṣó ni iṣó ni torí léyìí òun ti di ìdájọ́ àti ìdájọ́ yìí ti ha ọ̀dọ̀ bákan ni wọn òun ti di àrùn sùn táwọn eléyìí wọn ṣe ni pé yóò máa ṣàlùwàlá fún gbogbo ìrun kọ̀ọ̀kan tí ó bá fẹ́ máa kí tó bá ti wá ṣàlùwàlá tán kó tó wá fura yìí pé ní ìtọ́jú tó jà lára òun kó má bá rùn rẹ̀ kò tí ó bá ṣàlùwàlá yóò ṣàlùwàlá nígbà tó máa ń ṣe ẹ̀kọ́ ọmọ tó ti ń ṣàlùwàlá tán kó kábàrà yìí tó bá tó wá rí pé nǹkan tó ń jáde kó má wọrí mọ́ kó má bá ìrun rẹ̀ lọ kò ní já bẹ́ẹ̀ náà ni iṣó every second iṣó ni every second iṣó ni sòló ní sùúrù ká ti gbẹ̀rù dúró ká ti gbẹ̀rù ní sàlùwà láyé wájú ẹ̀yìn wọn má ti wọ́n ń wá sòló máa bá ìrùn rẹ̀ lọ so torí kó ti di àrùn yóò lọ rí àwọn dókítà wọ́n kọ oògùn fún un ó sì yọ lọ́wọ́ fún gbogbo wa ní àlékún àlàáfíà tó àwọn ìdájọ́ àkọ́kọ́ nù ṣàlámù kọ̀ǹtínì ní mẹ́sì kọ́lọ̀ fún wa ní ẹ̀yìnwógún àti àlàáfíà ara tó gbà ní ẹ̀sìn fún wa. bẹ́ẹ̀ ló yàgò sí tí ò bá sí ìbéèrè. àwọn òfin ìgbàlódé wọn lórí ìdájọ́ ìdájọ́ ìgbàlódé wọn Àwọn ọ̀fẹ́ ẹlẹ́ta ìbéèrè ìgbìbìlà bàbá wa wọ́n béèrè. Àárífẹ́ lónìí, alhamdulillah, ọ̀pọ̀ ní fọ́lọ́run. Ọlọ́run ní kí àgbọ́yé ẹ̀sìn kó máa gbé rẹ̀ sí. Àdúrà táwọn àgbàlagbà tó ń ṣe láti jọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ yìí lọ́wọ́n bá wa paná adébọ̀ rẹ̀ bá wa pa adébọ̀ náà rẹ̀ bá wa pọ́kẹ́tì náà lọ́rùn bá wa wá gbé sínú ànágbé so àtiwárin lónìí lára àwọn ọmọ ọkùnrin lára àwọn obìnrin náà ara àwọn ọmọ ìyàwó obìnrin tí wọ́n ń lo ìjáàbù so àwọn tá ń bojú ń bojú ọlọ́pọ̀ sáré fún wọn ẹ̀sìn fún wa wọ́n sọ àwọn mílíọ̀nù dáwà ló mú aṣọ mọ̀ gbálẹ̀ nítorí mà àyò ẹ̀rí àdúgbò ní ẹ̀rí so àdìsí aláwa ọmọ sálámátà rọ́bì ọlọ́ọ̀tà àgbàtí ń sàlàyé aṣọ obìnrin so ó ń ṣe ọlọ́run sọ wípé ní gbogbo ẹ̀wù tí a bá wọ̀ ìbá àjọkùnrin ìbá àjọkùnrin ẹ̀wù wa kò gbọdọ̀ tayọ kókósẹ̀ ẹ̀wù wa ìbá àjọkùnrin ni ìbá àjọkùnrin ni kò gbọdọ̀ tayọ kókósẹ̀ èyí nínú àdìsí kan ó ń ní pé ní iná ni ó fi ẹ̀yọ̀jú yòókù náà àdéhùn wáyé pé ní pàpín náà pé ní náà ní ní lọ. àwọn mùsùlùmí wa béèrè pé àwọn obìnrin kọ́ àtọ́bìnrin náà tí wọ́n náà gbọ́dọ̀ bára kókó fẹ́ àtọ́bìnrin fún afẹ́ an inch kí tí wọ́n sọ̀kalẹ̀ kókó fẹ́ for an inch wọ́n sọ láwọn akẹ́rẹ́ à wọ́n sì máa yóò sọ pé tó lè fásókè náà ikọ̀ tó wà ní an inch ó tẹ̀lé máa fásókè náà so àwọn obìnrin tí wọ́n kọ́ba rẹ̀ tí ó balẹ̀ hadithu yalawa ọmọ sálámà ó ń tọ́ka sí ìlú yòó wọ́n táwọn afáfọ́ ni wípé aṣọ obìnrin sábàwò apàdà wà ní ìsára yìí náà kó bo láti orí títí tó fi dé dèédé ìsàlẹ̀ kókósẹ̀ wọn tó fi bo orí ẹsẹ̀ wọn tó padà dànù sẹ́ríkó máa wọ́ ilẹ̀ àfi pàtàkì àárọ̀ àwọn ọmọ ìyá ní lóbìnrin ká má jẹ́ ká fọ́ máa wọ́n máa jẹ́ ká sọ wọn kó máa wọ́ ibi yẹn. báyìí sọ wípé ní ilé papọ̀ dẹ́nu sí pálí tó kọta rí àdéhùn yàrá wọn sálámọ̀ ọ̀tà wọn rẹ̀ pé ní irú àdéhùn bẹ́ẹ̀ amúrù tàwùjí ni amúrù ìṣáájú ìyáni pé ní advisory commandment ní kí ṣe máa lé ìṣọ̀ràn yẹn. bẹ́ẹ̀ ní ìlú Saudi Arabia òjò yóò rọ̀ ń bẹ́ẹ̀ tó àwọn èyí sì sábà ṣe ẹ̀gbin sí gbogbo ìkíbíbí tí wọ́n ń bì bẹ́ẹ̀ bá ń rìn láti ìrọ̀lá àgbéǹgbà náà láti ìyàmẹ́sẹ̀ lórí rí tẹ́ ibi ara mu ẹ̀mí eh, rí ní ẹran ẹ̀mí eh, rí kankan lójú ẹ̀nà kò lè kàkà sí so sábà tẹ̀ ń ṣe kẹjọ́rẹ́ ẹgbẹ́ gbálẹ̀ kò sí nígbà tí ó tó lẹ̀ mọ́ ọlọ́dọ̀ wà níbi òjò ń rọ̀ lákọ̀ọ́kọ́ náà ṣùgbọ́n tí o bá sí ọ̀rọ̀ gba la ń fẹ́ ojú máa ń gbé nǹkan sórí ṣìṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn aṣọ yìí náà aṣọ kìkì so ní kúkúrú ni pé ara àwọn sísá wa kí wọ́n tíráì ká má kó má máa wọlé kó má máa wọlé tó lọ́wọ́ ṣàyẹ̀kún ẹ̀sìn yẹn pàápàá jùlọ wọ́n ti àwọn obìnrin ti lo sọ́ọ̀kì nìkú so pẹ̀lú sọ́ọ̀kì àti kọ́wà ẹsẹ̀ wa so sáfọ́ bá ti lè dé kókósẹ̀ àgbótayọ kókósẹ̀ fún àwọn obìnrin ni ọkùnrin ògbódò tàbí kókósẹ̀ àmọ́ àwọn obìnrin tó bá tàbí kókósẹ̀ yìí nìtòtò kó máa wọlé o káṣíà ìkáraká wọ ilé lọ́wọ́ lọ́nkàlẹ́kùn àgbọ́yé ẹ̀sìn fún wa ọ̀la àmọ́ ọlọ́run ọ̀la a àgbègbè àwọn àfáwà pátápátá. nínú àwọn àlàyé ọmọdé ilé àwọn obìnrin kan ń gbọ́dọ̀ ní ìgbà láìnà kánà àwòwọ́ mẹ́rin ń fi lè bóyá wà lóko bí lákòókò sí lọ́dọ̀ àwọn àtúntò ọ̀rẹ́ ìgbà wọn àti fún òṣèré ènìyàn ókè ẹ̀ṣọ́ ọlọ́kẹ́ lẹ́tẹ̀rẹ̀ sí lábẹ́rẹ̀ ní ìrẹ̀hàkọ́tù haid òní ọmọ ń pè léyìn ọmọ ń wá oríṣiríṣi ọ̀nà ọmọ ń gbà wá fún obìnrin ẹlòmíì kó tó kó tó rí yóò ẹ̀dọ̀láìsì sẹ́yìn tòótá ara ara ríro ni ara ríro ẹlòmíì ẹ̀dẹ̀ sọ̀hún lábẹ́ ìkánná rẹ̀ ẹlòmíì ẹ̀ẹ́ nǹkan lọ́wọ́ rẹ̀ ẹlòmíì ẹsẹ̀ oríṣiríṣi ọ̀nà ni mo sábà ní àmì ní àwọn eléyìí òun àmì òun náà ni wọ́n ẹ̀ṣẹ̀ fún ìbéèrè òun ẹ̀tọ́ wá ìtọ́ àyè pé ní àtọ́mbá ti rí dékanà ti rí àgbọ́wọ̀n ti rí nǹkan ìfóhùn fẹ́ rí haibon ni tàbí àmì láti àpẹẹrẹ àpẹẹrẹ ni tí ò bá wá rí máa ń kọ́ kò rí ìjà pé ní haibon bá nípa ní haibon àmì pé ní haibon kì í ṣe onípe sí ní haibon ni pé bó bá ṣe ń rí òun tí ẹ̀jẹ̀ ò sì tí ì wá yóò máa ṣe gbogbo nǹkan tó yẹ kó máa ṣe inú ẹ̀sìn torí kèsì ìdí àìlú òun rí àpẹẹrẹ ni bọ́wọ́ ọlọ́run àìbọ̀lẹ̀ mọ́tìlẹ̀ ọlọ́sìn ó lè má wà tó bá wá rí àìlú ó ṣẹ̀ṣẹ̀ di òní àìlú ètò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ so lára àwọn ẹ̀kọ́ tí àwọn ọkùnrin náà látún wá kọ́ gidigidi ni pé àìlú iṣẹ́ àrùn àìsọ̀lẹ̀ ìta so sínú àṣà àwọn Yahudi àti àṣà alárúbáwá john kí ìsìlámù tó dé àwọn ni wọ́n máa segregate obìnrin nítorí fún ṣe haidọ̀ àwọn wọn wó dẹ̀yẹ sí obìnrin nínú ìsìlámù ìwọ̀ ní ọkùnrin gbọ́dọ̀ dẹ̀yẹ sí ìyàwó rẹ̀ o ó dà lórí bẹ́ẹ̀dì ẹ̀ẹ́jọ sùn ó ń ṣe ọlọ́run ọba ìṣẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá àtọ́lá ń sáwọn pé yálàwá ń ṣàlùbà dé fún wa yálàwá ń ṣàlùbà lọ́ta aláàbíyá ló gbà dé fún wa pé ntí ìsìlámù ọkùnrin ni wípé bí ẹ̀ so kó páàkì ojú ara rẹ̀ ṣùgbọ́n gbogbo tó kù pátápátá lára ọkùnrin lára obìnrin ẹ̀tọ́ ni fúnra wọn láàrin ọkọ àtìyàwó ibo tí máa ń ṣe ayé bọ̀ lọ́wọ́ ẹ̀ẹ́dọ̀ jẹun ni ọkọ àtìyàwó jọ máa ń jẹun ni títí tí wọ́n èkú ẹ̀ẹ́dọ̀ jẹun ni tòótọ́ bá kákẹ́ ẹ̀ẹ́dọ̀ wẹ̀ ẹ̀ẹ́dọ̀ wẹ̀ ni. Gbọ́ so àwọn ọjọ́ wẹ̀ mí ẹ̀ẹ́dọ̀ wẹ̀ so gbogbo nǹkan ẹ̀ẹ́dọ̀ ṣe yálà ń ṣe háyébọ̀ àbí ṣe háyébọ̀ so háyébọ̀ mí ni wípé yóò sàfẹ́fẹ́ ara so ló ń sọ́nà ẹ̀ pé ìnana háyébọ̀ tó ti rẹ̀ káfíńsì jẹ́ lè fi háyébọ̀ rẹ̀ ìyàwó mi kò lọ́wọ́ rẹ̀ so ẹ̀dọ̀ jẹun ẹ̀dọ̀ láńṣe ẹ̀dọ̀ bọ̀ wá ẹ̀dọ̀ kíìsì ẹ̀dọ̀ ṣe wá ẹ̀dọ̀ hall ṣùgbọ́n lè ṣe ẹnu méjọ́ nìkan ìrọ̀lẹ́ ṣe يسألونك عن المحيض كل فاعتزلوا النساء نبو ها في المحيض محيض اللي كان قرآن كده في كتاب الجنة lẹ́yìn rẹ̀ gbogbo ojúkù pátápátá ìyàwó wa ń ṣe ayédò lọ́wọ́ kò túmọ̀ sí wípé ẹ pàtí àwọn ẹ̀ pàtí o gbogbo tá à ń jọ máa ń ṣe pátá àjọ máa ṣe àyàfi èyí tó jẹ́ méjọ nìkan náà ní làní sápé ní obìnrin tí máa ń ní téèmì àgbé ọkùnrin yóò bọ́tẹ́ di àrùn yóò dáná òun yóò ro àmàlà òun yóò tẹ̀gúsí owó ìlú yàrá wáyé sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ alá ni àgbà kó ànábì máa ń fi lẹ́fà wọn. nàbì àmà ṣe bẹ́ẹ̀ lóòótọ́ láwùjọ wa níbi ìlú olè bẹ́ẹ̀ dídí kọ́ọ̀tù díẹ̀ gbà táwọn bá ń ṣe tẹ̀mọ̀ àwọn ọmọ wa àṣírí àwọn ará pé ah lágbàjá wá wá wá wá kò lọ dáná ní bẹ́ẹ̀ ní ṣe dáná ìyá lágbàjá kọ́ ń bẹ̀ ọ̀dáná ni ah, ara ní nípa ní màá lábòjì òrìlára àtàwọn pé ìyàpé lọ́dọ̀ wà níbi yìí sì ní ohun tó bá tọ́ là á máa ń pọ̀ ní ẹ̀mù èyí tí ò kí àwọn òbí wa rí ọmọbìnrin kan àbí gun ọmọ wọn ọkùnrin nǹkan kí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ọmọ tó wá wálé ó wá kò sí ìfún àgbóró ọmọ tó nìkan àwọn nìkan àwọn ń ṣe wọ́n tàlejò ní wọ́n àtòkọ ẹ̀ náà wà ní ó sì tọ́ ní ò dá kò dá ìwọ́n lọ́fẹ̀ẹ́ ẹlẹ́sìn lọ́wọ́ ìwà fún lọ́fẹ̀ẹ́ tó máa wá dẹ́gbà tó bá dá àtòkò bẹ́ẹ̀ dákun àwọn ọkùnrin láàrọ̀ ojúṣe wa ni ká mọ̀ fún àwọn ìyàwó wa àdẹ́ kejì táwọn tó wà oyún náà bí ọba wà ní oyún ọkọ ni ó ṣe wàhálà o ọkọlọ ẹ̀kọ́ máa dáná ọkọlọ ẹ̀kọ́ máa ṣe ọkọ mi tún wá nì àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé kò yẹ ká bóyún máa ṣe nínú oyún à ń ro àmàlà à ń tẹ ẹ̀bà ká tó máa fẹ̀yẹ gbogbo nípa eléyìí nínú àkọ́kọ́ náà dá sí òbá ìlóyún gan-an kìí sọ̀rọ̀ ẹ̀yàn nínú orílẹ̀-èdè kálọ̀ tó bọ́tọ́ wọn wà nínú oyún kẹwọ́n bá nírú àmàlà tí wọ́n ní ìgbẹ́ tó bá tẹ̀lé nínú wa náà màgbé nírú àmàlà ẹnájì eh, gidi rẹ̀ yóò kàn tó tẹ bá fẹ́ràn tí òfin yìí di kókó bẹ́ẹ̀ bá tẹ ẹ̀bà náà tí èsẹ̀ bá ẹnu kan tó fi sí bí rò kọ́ òun àmọ́ àwọn tẹ́ bá lé àbí àmàlà lé ká tó bá sọ yíyan gbogbo lè nínú ní tó àwọn bá ti lóyún my brother sí àwọn bá ti lóyún wọ́n lọ bọ́dà lọ́wọ́ lọ́wọ́ ìṣòro lọ́wọ́ nǹkan yìí o wọ́n sì gbé fún comfortably tí ó yẹ tí ó pẹ̀lú àlàáfíà. Abẹ́lẹ́ ọ̀hún gbogbo àwọn àfa àtàkùn àti òkúta ìdàkùn fún ẹlẹ́kàrí o.